وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لم يدن لا تواني أي آوائي èyí tí oní nǹkan sọ ní dáàrú lè fàjìjìnà bí èèyàn ọba kíw kò ní máa pè dáadáa dáàrú fàjìjìnà torí pé nínú èdè Yorùbá ara fìkẹ́ máa kì í bọnú ara wọn ò tó nǹkan bẹ́ẹ̀ àbọ̀wá yìí ọwọ́ àṣùgbọ́n kéré púpọ̀ kò sì ní hàn gan kò sí ìdìbàmù. tí ó hàn tá a mọ̀ pé àrífò báyìí láti bọ̀ ní ọ̀rọ̀ báyìí gbogbo orúkọ bọ́bá ti wá wá báyìí àfi kéèyàn ó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ọba kéw kọ́mọ́bà máa fi òjò pé àìná. mo wà nínú ayọ̀ púpọ̀ ibi mo wà ní irú àyè báyìí kódà kọjá sí ibi tá à ń bẹ̀rẹ̀ wọlé a sì tún tẹrùn nígbà tá a síbi tí wọ́n ti ń kọ́ mímọ̀ ni alhamdulillah kò sí wàhálà ìfún kọjá sí pé ààrẹ ní tẹ́ orí túbú ìlà ti jókòó ìbẹ̀lẹ̀ yín láti jókòó inú wa ó dùn láti jó ń bẹ̀ láti sọ̀rọ̀ níbẹ̀ torí wípé bí tí wọ́n ti ń kọ́ alukur'an bí tí wọ́n ti ń ṣe sunna anabi wa muhammad ni. sallallahu alayhi wa sallam. kafana dhalika fakhra. alhamdulillah. o tún wà ń fààrí. ń bu lọ́lọ́ mo lọ síbi tí wọ́n ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò sí wá nípa iye èèyàn tó wá kò dẹ̀ sí tó kàn wá nípa irú báyìí ibi tá a ti jókòó sí rí ah wọ́n mọ̀ sí decoration tó tó wọlé báyìí lọ́fíńdà ọ̀run ti ẹni ó tún jókòó welcome address wà lọ́tọ̀ kò sí tó kàn wá nìyẹn èyí tó bá wájú ni pé kí ni wọ́n ń ṣe láàyè yẹn tó bá ti jẹ́ sí pé tọ́lọ́wọ́n ọba ni wọ́n ń ṣe kò sí wàhálà àjọmọ́ wa bẹ̀rẹ̀ ni àyè táwọn yìí tí wọ́n pè ní dárò lè bá yìí náà mo bẹ̀rẹ̀ wọn ọba àbálẹ́nu jùlọ kọ́ máa ṣe àlékún àgbéga fún àlùfáà tí ó wà níbẹ̀ àmín ó lè máa gbé iṣẹ́ ọlọ́run ọba tó gbé dání níbẹ̀ kọ́ máa bá gbé sókè kó wá bá wa gáìdì wọn wọ̀wà tó wọn sọ́nà bíyàn bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ láì tí ìrí ọlá ẹsẹ̀ rẹ̀ lè gbòó ṣùgbọ́n tọ́lá bá dé ìgbà mi àmọ́ wà tí atẹ́gùn ọlá tí ó gbé yàn lọ àwa sì gbà yí pé ń tá bẹ̀rẹ̀ yìí ní afá wa yìí tẹ́tẹ́ bẹ̀rẹ̀ yìí tó bá jẹ́ sí pé torí ọlọ́run lẹ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ ẹ lọ mọ̀ yí pé yọ máa lékún sí tó bá jẹ́ sí pé torí ọlọ́run ọba lẹ́ fi ń ṣe é má mẹ́kà má bẹ̀rù torí bá àwọn tó síwájú yálà ló torí àwọn ànẹ́bí ọlọ́wọ́n bá ní wọn ò fi gbẹdẹmú kẹbẹrẹ rẹ o ṣùgbọ́n wọ́n parí ẹ̀ pẹ̀lú wípé wọ́n rí sẹ́yìn sí padà àwọn sàhábà bẹ́ẹ̀ náà àwọn ulama bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe tó nípa báyìí inú ọlá tí ọlọ́wọ́n bá ṣe fún wa àlè kà òun náà ni pé ó sàwálẹ́sà pé ká jẹ́ kan nínú àwọn tí wọ́n ń tẹ̀lé súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwa gba súnà lásán kápá wa láàmà túmọ̀ ẹ̀ fúnra wa àgbà súnà lásán kápá wa láti gbọ́ yé tán mo gbọ́ lúgà lárúbáwá lè ní mi ò ní di ẹnì kankan tó túmọ̀ ọ̀rọ̀ ìfún mi mọ́ ìdí ẹ̀sìn àbárò ẹ̀sìn ó nílò kọjá sí àwọn tá a sọ kalẹ̀ níṣẹ́jú wọn ká túmọ̀ ẹ̀ fún tábà padà sílẹ̀ yorùbá mi báyìí example wa mẹ́ n bá pòwe kan fún ẹ ní ìsìn o lè mọ̀mọ̀ tó mọ̀ ẹ́ ebédè yorùbá rẹ̀ náà ọ padà sọ́dọ̀ àwọn o àwọn àgbàlagbà tó gbòwe tẹ́mọ̀ tó mọ̀ èdè ayé nìyẹn báwo wá ní ọ̀rọ̀ ọlọ́run ẹni tó sọ fún wa yìí pé wà máa ó ti tún minal ilmi illa qalila báwo wá ní ọ̀rọ̀ ànábì alayhi salatu wa sallam ẹni tí ọlọ́wọ́n bá sí mímọ̀ fún tó jẹ́ sí pé ọlọ́wọ́n pa aláṣẹ tó kọ́ máa pé wà kó rabbi zidni ilma ìmọ̀ ànábì òjò máa ti wà. ọ̀wá rò pé àgbékalẹ̀ ànábì ọgbọ̀ yìí tán. sallallahu alaihi wasallam. fúnra ẹ àfikọ́ padà sọ́dọ̀ àwọn tánàbì túmọ̀ ẹ̀ fún. àwọn èèyàn wà ìwọ náà wà sáǹfààní àgbọ̀yé yẹn látọ̀dọ̀ wọn. àánú ilé ìjẹ́ fún wa yí pé a wà lójú ọ̀nà yìí ó sì dọ́nà yẹn fún wa pé ká dúpẹ́ fọlọ́run ọba lórí àánú yìí kò yí ṣe gbogbo èèyàn lọ́lọ́run ọba ti ṣe déédéé oore rẹ̀ wọ̀nyí. adúpẹ́ ọlọ́run Allahumma lakal hamdu wa shukru adada khalqika wa rida nafsik wa zinata arshik wa midada kalimatik. lẹ́yìn wá gba náà mo tún kí gbogbo àwọn àlùfáà tí wọ́n wà níkàlẹ̀ bó ti wulẹ̀ kákòókò fún tó àgbọ̀dọ̀ má lo al-adabul islamiyya ní ọ̀pá kòkó fún kó sì máa sọ̀rọ̀ lọ láì kí àwọn tó ọba ńlẹ̀ irú ẹ̀kọ́ súnà àti ẹ̀wò nìyẹn gbogbo àwọn tí a bá ní àárín pàápàá jùlọ àwọn speakers tòní àwọn tó sọ̀rọ̀ lẹ́yìn ẹni àkọ́kọ́ ọ̀nà ni ìnàbẹ̀ ṣe tó bí mo ṣe rí ní màá ṣe sọ̀rọ̀ àwọn ẹ̀rẹ́ ni mo máa kìlọ̀ wọ́wọ́ àfáà abúmọ̀rẹ̀ bí yìí ọmọ rẹ̀ mi lọ́wọ́ ń bẹ̀rẹ̀ àwọn náà ni ustaz sheikh abdulgani juma bákan náà ustaz abdulfatah sarumi bákan náà ustaz abu abdullah musagba abi abu ah, abu taymiya naam ayo ustaz abdullah abu abu tay ustaz abdullah ibn ali jabata abdullah ibn ali jabata àṣìkòròkùn àti gbogbo àwọn àlùfáà tí mo rí níkàlẹ̀ àbí tí mi ò tẹ́ rí wọn ṣùgbọ́n tí wọ́n wà níkàlẹ̀ iṣẹ́ tẹ́ gbé dání ọlọ́run ọba kọba àtúbọ̀ tó kàn yín lọ́wọ́ sí. dáhàwá tí a gbé dání dáhàwá tó sálà wọ́n mẹ́ni hajjuna mẹ́ni hajjuna bí idinilá. نسير بإذن الله على ما صار عليه لوري بدعوة سلفتين العنو تمار بإذن الله تعالى فهم خيرة أهل العقيدة السليمة أولا لن يسا تابان صروا عقيدة أولا سلف أولا لن يسا يسا نبي أقوي أجوكة الدرع وجبال أهل, السع... أهل العبادة تابان صروا بحث سلام وبحث òkè gbómi lórúkọ wọn ń jẹ́ à ń sọ láwọn à ìwọ ìbáàdà mélòó ló ń ṣe àwọn sálàf kí lórúkọ wọn bẹ òkè gbómi náà ni wọn. òkè gbómi. gbogbo tí wọn ń ṣe ni kò tó nǹkan kan nínú ìbáàdà táwọn ń ṣe. ẹlẹ́ẹ̀kẹta. wàkí máa tún fi akhlaq al-jamila. tí wọn bá tún wá ọfẹ tú ìwà rere táwọn bàbá wa nílọrin máa ń pè ní ládàbí. ládàbí àwa lọ́dọ̀ wa ní Òṣogbo àmápè ní ọmọlúwàbí ẹ̀yin lẹ́kọ̀ọ́ ní ìmọ̀ntẹ́ ń pè ọ́ ẹ pè fún mi kí n gbọ́. kílẹ̀ yín pè lọ́dọ̀ sí yín. ọmọlúwàbí náà ní tọ̀. àwọn ọba rere tá ní ọmọlúwàbí àwọn sẹ́lẹ̀fù kìmà òkè téńté ni wọ́n wà. رضي الله تعالى عنه. وتعالى عن الآداب النبوية àwọn sálàfù yìí lam yufarriqu bayna al-mujtami'ayn wọn ò sòpin aláàárín nǹkan méjì tí sẹ̀rí àpapọ̀ gbogbo tí sẹ̀rí àbá ti papọ̀ tó o bá fẹ́ jẹ́ ń tọ́tẹ̀ láwọn sálàfù ìwọ náà papọ̀ ni àti sẹ̀rí àbá yà tó o bá fẹ́ jẹ́ kan náà àwọn tọ́tẹ̀ láwọn sálàfù ìwọ náà yà á wàá yà á àwọn sálàfù yìí wọn ò sòpin yà láàrin nǹkan méjì tí sẹ̀rí à papọ̀ kí ni nǹkan náà òun náà ni ká máa fi dáwà ti amúrù bil ma'ruf kada tó máa fi dáwà ti annahyu anil munkar ká máa sọ pé ṣe ṣe jọ ṣe inú ká sọ pé ṣe ẹni tá bá lè sọ fún pé ṣe direct ẹni tá a bá lè sọ fún pé direct jọ ọ torí ọlọ́run ẹ jọ ẹ sí àlámúrú bìlì màrú fún mi tàbí anáhíu àlùmọ́ńkàrọ̀ kó mẹ́ ẹni tá a bá lè wí bẹ́ẹ̀ fún dáwà náà ló ná ẹ jọ ẹ mọ́ o dáwà náà ló àwọn sálàf lámú yóò bẹ́yìn náà amúrẹ́ torí gbèsè rí àgbọn ọ̀sẹ̀ tẹ̀fọ́dé kò láàrin méjèèjì. Suratu Ali Imran aya 110 ọlọ́wọ́ bá sọ pé كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. ìṣètò àmàṣe ni àyà kan ọlọ́run pàṣẹ tílẹ̀ bá fi dáa tí amúrú màrúfù nìkan wàláhì kìí ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn ò lè pé láì mú kejì náà mọ̀ ànáhìú ànàmọ́nkẹ́rù ìyẹn làwọn tẹ̀blíìgì gbà tí wọ́n gba wèrè wọ́n gba àlẹ́ má bínú tọ́ bá wà láàrin òsì láti tọ́ bá bínú náà ó bínú sọ̀rọ̀ ọlọ́run ọba nìyẹn àlẹ́ hmm. amúrú bìlì màrúfù ó nìkan làwọn afẹ́ mọ̀ wọn ò tún wá ṣe màrúfù tó jẹ́ ó múlì màrúfù gan wọn ò mọ̀. Hmm tẹ́mà pé màrúfù náà ní ọmọ rẹ̀ ẹgẹ́ bí múnkàrù náà ti ní ọmọ rẹ̀ òun ní ọmọ ẹjá ókọ tí ọ̀dá fóònù tẹ́mà pé ọmọ ókọ tó dáa ni ó kò méjèèjì papọ̀ kó tó jẹ́ kan nínú àwọn ẹ̀tí ń tẹ̀lé àwọn àgbo àwọn sẹ́lẹ̀ torí pé n ta fi jẹ́ xayiriya wa bí tọ́ pamọ́ sí náà al-amru bil ma'ruf wan nahy anil munkar báyìí ilé wọn bá rán ọ ẹgbẹ́ lómi àyà kan ọ̀ràn àwọn afáwà àgbàtẹ́ máa kọ tíra wọ́n wà dábò wọn ọ̀kọ́lá tààlà ọ̀kọ́lá tààlà ọkọ̀ tí àyà kan ọ̀bá rọ̀ jásùn fún láyà kejì sọ́ọ̀tà alẹ́ mọ́rán bákan one sọ̀kalẹ̀ oh four. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون yẹ́lò bí tẹ́sí pé nígbàtí wọ́n ń káyà ẹ lọ ọlọ́run sọ̀rọ̀ ń bídí à ń parí ilé kí ma sọ pé ń bídí à ní o Imam Malik rahimahullah àmì ẹ̀tún màmí torípé ara náà yánu mú ń kárì níbi kẹyọ máa jà fún bídíà hmm. àti òpúyàn mọ́sí wà gbọ́ àti ọyàtà mọ́sí wà gbọ́ ṣùgbọ́n ọwọ́ apamọ̀ báyìí ó ní sọ̀rọ̀ ń bídíà ọjà àwọn sálà. Hmm, níyàn bá ń kàwé náà lọ gan ẹ̀rí tí bó bá ń ka sí wọ́n máa pé tó bá ka ntọ́ dáa tán wọ́n á ní bó ṣe máa kó fún ntọ́ dáa tí ọ̀dà tó bá fẹ́ ba ntọ́ dáa jẹ́ wọ́n kọ́ ẹ mọ̀. anti hmm. gbọ́dọ̀ wa antivirus ń bẹ àbí anti malaria anti ọgbọdọ mẹsìnú dáwà torí bọlọ ti gbé wa nìyẹn ẹnìkan ò ní tún pálẹgbẹẹ ó wá tún ṣe fún wa ti parí ẹ mẹwọn amáyálì kọrọ àhùnmáhùnmá ẹjẹ báwọn onímọ̀ ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ tíra. nígbàtí wọ́n ń kí àyà yẹn lọ́tọ́lọ́ wọn bá sọ pé yawma tabyaddu wujuhun wa taswaddu wujuhun. yawma tabyaddu wujuhun wa taswaddu wujuhun. فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون فأما الذين اسودت وجوههم إذا الإمام مالك rahimahullah mọ́mọ́ ayé kí máa ayé tó ń fi kitabillah ashaddu ala ahli al-ahwa min hadhihi al-ayat ayà kan sínú al-Qur'an tó fún ní dídí àlọ́run pínpínpín hmm. èmi kí mọ̀ nǹkan o ẹ̀ máa pé oní ń sọ̀rọ̀ èmi kọ́ mò ń fi nákìlú ọ̀rọ̀ àwọn àfáà fúnra ẹ̀ ń tẹ́jẹ̀ ń sọ̀rọ̀ àbí ìgbà ìkọ̀sẹ̀ ń tẹ́ ògbà láàfáà kò sáyà kankan nínú alukur'an tó háwọn bíbí àlọ́run tó ayà tá a kà yìí ṣé máa Málíkì ọ̀há kur'an wọ́n há kur'an wọ́n dẹ̀ gbẹ̀wò látòkè délẹ̀ wọ́n bá rí pé ayà yìí lọ háwọn bíbí àlọ́run kí ni túmọ̀ ojú ń wọn ìtàbà gbà kánà ọmọ ya wa mo wà very happy nígbà tí mo gbọ́ ìtọ́jú ní ti níjẹ̀bú òde ó gba o àwọn kọ̀ọ̀kan sí kíni ń gbà mẹ́ta mo ní ah, ọlọ́mọ bá sí ṣùgbọ́n ojú rẹ̀ ó ti rí tó gbà tí ẹni tí mẹ́wàá ó fi mọ̀nà ó fi wàhálà tó ti tẹ́ ẹni tí mẹ́wàá tí ó fi àbọ̀gọ́rùn kan ọgọ́rùn kan tí mo ti ọbẹ̀ sí dáwà fún kọfọ́ ti sílẹ̀ wàhálà tó ti lórí ọgọ́rùn kan nì ó ti lórí òun ní dídí ẹ̀yọ kan ó lè má ti gbọ̀gàn. ó lè والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم آه، dáadáa tó bá fẹ́ sọ̀rọ̀ máa kwẹ́rì síbẹ̀ ara àwọn àpẹẹrẹ pé èèyàn jẹ́ sálàfì ìrìkọ́ hmm. máa kọrin à ń tààrà fún wa àwọn kan mùtànà bí fún wa kẹ́rì kiri aya hadith aya hadith asaf ara àwọn símọ́tò ahli sunna ni hmm. èyí tí alukurani yìí àwọn aya yìí ti ń rán fún wa òun náà ní ìpìlẹ̀ fún dáhàwá àwọn wọ́n wá lérò wípé àwọn tó pètò ìkalẹ̀ ọlọ́ọ̀bá fi wọ́n ti kò ń gẹ́sì àmín mo gbà nínú ẹ̀mí àti nínú ọkàn yìí pé ìlànà wọn òun náà ni ìlànà tá a sọ yẹn mi ò sì gbọ́dọ̀ má kí ọmọ ìyá fún àwọn sálàfù tó ń bọ̀ àwọn àfáà gba sálàfù tó ń bọ̀ lọ́la hmm. ní àfáà wáyé bẹ́ẹ̀ bá ti rójú ẹ̀ bẹ́ẹ̀ ń bá mọ́ máa kẹ́kọ̀ọ́ wù dáadáa yọ yọ máa kẹ́ bisimilahi ta'ala abẹ́lẹ́wọ̀n kọ́mọ yìí wọn padà sáì dáhùn. àmín. nuhibbuka fillahi akhi. tọ́pìkì wa òun náà ni haqiqatu. المنهج السلفي حقيقة المنهج السلفي حقيقة المنهج السلفي كن الجلو إلا أن أبي أديوك أديس نتوه ولو ليتو الجلو إلا أن أسن أديوك أما صحابة النبي رضي الله تعالى عنهم رضي الله تعالى عنهم àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ojúlówó yẹn náà ni wọ́n fẹ́ kẹ́ emphasize lé lórí ojúlówó hakíkọ hakíkọ èdè lárúbáwá ni. nàkúrò mi nà lẹ́xọ́k. wọ́n mú látara òdodo. owó wa dídò lẹ́kẹ́. òun náà sì ní opposite rọ. wà hakíkọ tó ṣe ìmọ̀ ntàhà. tí bá ní hakíkọ nǹkan òun náà ni ojúlówó rẹ̀. ní èdè yorùbá àwa náà máa ń sọ àkíkà bó ti dẹ̀jà sí pé àyálò ni. àwọn táà máa ń gbọ́ lẹ́nu àwọn ìfẹ́lẹ́sìn o àwọn oníjàlá ọ̀tẹ àwọn oní àwọn eléwì àwọn máa pé àkíkà àwọn súnfì náà gbàwèrè ẹ̀ náà ẹ̀fẹ́ mọ̀ pé ẹlẹ́bọ ní sára máa ń sọ àkíkà àkíkà hmm. àkíkà tí wọ́n ń sọ ni pé ojúlówó ọ̀rọ̀ lòun sọ hmm. àwọn súnfí náà gba wèrè rẹ̀ àwọn náà máa ń sọ wípé àkíkà tí séwù rẹ̀ bá ń sọ ìsọkúsọ lọ́wọ́ tó hmm. rò pọ́rọ̀ gidi ni wọ́n máa sọ pé àkíkà mo pè súnfí mi láàrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ti mú ọ wálé padà. alhamdulillah. ìtumọ̀ àkíkà ní sókè ọ náà ni ojúlówó tàbá wá fẹ́ túwò dáadáa ìpìlẹ̀ rẹ̀ ń bẹ nínú alukur'an má dáa rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ń bẹ nínú alukur'an nínú ẹ̀ náà ni haqiq hmm. haqiqa òsì inú alukur'an gbólóhùn yẹn gangan fún rẹ̀ ṣùgbọ́n haqiq ọ̀nbẹ̀ńbẹ̀ سورة الأعراف 105 ولن حقيق على حقيق على ألا أقول على الله إلا الحق بني مادة عالمينا إتلا عالمينا تنقل استحق أتي استحق استحق أتي أحق أحق متى عنا عن القرآن سورة المائدة 107 فإن عثر على فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما بين أحق نية نترين بيننا الحق أرى قلن تي ألقي وماتي حقيقنا ومجاهم فتبتنا إلهم بقوانا ما الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة ونحن نصرة الحاقة الحق حقيقة المنهج السلفي إتما حقيقة هو منهج المنهج المنهج معناه كلمة منهج الطريق الواضح البين المستقيم سواء حسيا أو, أو معنويا جنبني منهج منهج وجوانا تو ثم كجه وجوانا توني ẹ̀gùn lójú tí ò lẹ́gùn ojú ọ̀nà tí ò sì gálà fún mẹ́ náà wọ́n ń pè ní kíni mọ́ni hajj ojú ọ̀nà tá a gbà wá bíbà yìí a lè pè ní kíni ah. mọ́ni hajj kàmá lẹ́yìn lórúkọ ẹ̀ kàmá lẹ́yìn kán bàbà lọ́rùn náà lórúkọ rẹ̀ ṣe forí gbá ọ̀tọ̀ láwọn gbóòjì àwọn ojú ọ̀nà ilé wọn yìí ti mọ́ni hajj àwọn ọmọ ilé manhajù pọ̀ àkéré nàìjíríà lójú ọ̀nà ti manhajù ti ẹ̀sí àwọn á ní manhajù tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí lọ́mà tó ojú ọ̀nà yẹn oníjágálọ́pù mẹ́ hmm. tó bá ti rìn yóò sì mọ ẹdẹ bí tí ọ̀nà hmm. níbo lọ́nà alìjẹ́nà ìyá mọ́ ìjágálọ́pù gbàmí tí ó jẹ́ tí ó dálé jẹ́ náà gbàmí náà ṣùgbọ́n ìwọ́ ọjà oníjágálọ́pù ń jẹ́ hmm tí wọ́n bá tẹ̀lé àwọn àtàlẹ̀ mo ti ń kì fún adé díẹ̀ náà ni bọ́jà nìkan fẹnu tẹ́ḿbẹ́lú manhajù sálàf ojú ọ̀nà tó yí sí jù lọ òun náà ni manhajù sálàf ojú ọ̀nà tó rọrùn jù lọ òun náà ni manhajù sálàf ojú ọ̀nà tí mú ní débi tá à ń lọ báyìí ní ṣe wàhálà ó lè má fi nìkan tó fi débẹ̀ òun náà ni manhajù sálàf jẹ́ ń pè ní ni manhajù wà ní alukur'an bó tẹ̀ jẹ́ sí pé bó ti wà mí ni hajj lọ́ba wa suratul maida 48 لكل جعلنا منكم شرعة ومنها رحمه الله تعالى ما تنتم أي سبيلا وسنة يسلكونها ولجوا أن táwọn يوم ọmọ أفبو بو ànábìkọ̀ọ́ká àtàwọn ìjọ rẹ̀ ونوشي ما بادي bá débi بينا نقول من هذا أنه حديث النبي عليه الصلاة والسلام وأنه مسند الإمام أحمد وإسناده صحيح أفاوى أكبر صحابي أكبر حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم وأن تكون النبوة فيكم ما شاء الله أن تكون ثم يرفعها فقط ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج خلافة على منهاج النبوة على منهاج النبوة أي على طريقة النبوة wàhálà tẹ̀bí ilé nùbùwà gbólóhùn yẹn wáyé ń bẹ̀ ilé nǹkan gba ogun lọ́gbọ̀n àwọn tó wá ogun táǹtàn àwọn àfáà nìkan ni wọ́n máa gbádùn ẹ̀ díẹ̀ díẹ̀ tọ́lọ́mbá ni wọ́n gbádùn ẹ̀ nígbà bá wọnú ibi tí àwa jàmáà òun ti gbádùn àwa náà gbádùn ẹ̀ padà ìjókòó tí wọ́n bá ń ti lẹ́kṣọ̀ bọ́lọ̀ máa ṣàkíyèsí àwọn tó wà ń bẹ̀ ṣe pé àwọn kan nìkan lọ́wọ́ máa fún òní fáwọn táìpì kejì ọ̀pọ̀ kejì ìtẹ́yìn ọmọ gbádùn àwọn àfáà lè má gbádùn ẹ̀tọ́ nǹkan tí wọn ìtàwọn sì ń gbádùn ní ẹ̀yìn lè má gbádùn kí ló wá kàn wá pẹ̀lú mi ní hajj mọ́ ní hajj kí lábẹ́ fi ṣe ìtàpọ̀lọpọ̀ ọmọ wínú yín farabalẹ̀ àwọn náà farabalẹ̀ nígbàtí wọn náà bá ń gba ìfẹ́ náà gbólóhùn ẹlẹ́ẹ̀kẹta tọ́wọ́ nínú tọ́pìkì حقيقة المنهج السلفي السلفي mọ́n bá pé wọ́n ti máa túmọ̀ rẹ̀ dáadáa látàárọ̀ ní ò ní yà abẹ́ mọ̀ àtòrí pé gbogbo tọ́pù tí wọ́n wá sálàf sálàf sálàf sálàf sálàf náà ẹ̀ka máa jẹ́ sí pé a máa rìpíìtì nǹkan kan náà nàám asálàfí nísìpàtún wọ́n sàfíkí wa sọ́dọ̀ sálàfí tààrà àwọn sálàfí náà ọ̀rọ̀mọ̀ sọ̀hábà tó wà mẹ́lẹ̀ tàbá ẹ̀hùn bẹ̀rẹ̀ àwọn àwọn sọ̀hábà annabi àtàwọn tó bá tẹ̀lé wọn mínà lẹ́kọ̀ọ́rọ̀ mi ní ẹ̀hìn lẹ́kọ̀ọ́rọ̀ ní lẹ́mọ̀ àwọn sọ̀hábà náà ń jẹ́ sálàfí àti àwọn tó tẹ̀lé wọn pàápàá jùlọ àwọn sẹ́ńtírì mẹ́tẹ̀ẹ̀ta àwọn yẹn ń tẹ̀lé sálàfí àwọn gbólóhùn kan ń bẹ tó jẹ́ sí pé ó lásìpọ̀ pẹ̀lú tọ́pìkì tá a bá rán mọ́ ẹlòmíràn máa rò pé tọ́ọ̀tọ̀ ni gbólóhùn náà mọ́ ń bí mẹ́rin wá fún wa àbí mẹ́rin márùn alákọ̀ọ́kọ́ ahlu alhadith ahlu alhadith tó bá jẹ́ sí pé ńgbà tí wọ́n gbé tọ́pìkì wa nítorí dáná sọ pé haqiqatul manhaj as-salaf dáná haqiqatul manhaj ahli sunnati والجماعة مرضى مرضى مرضى تريد أن تكناني السلف أتي أهل السنة بيناني أهل, أهل الحديث أهل الحديث لا فقوا إليك جني أهل السنة والجماعة إليك أنت أهل الأثر أهل الأثر أفا معروف مثلا في تعالى وانسال الأثري الأثري يتمناني السلف يتمناني أهل السنة والجماعة nínú àwọn orúkọ tó jẹ́ sí pé túmọ̀ òun àti topic tẹ́mú wáyé nǹkan kan náà ni wọ́n alifirikọ́tù nàìjíríà tí wọ́n bá ní haqiqatu manhaj alifirikọ́tù nàìjíríà wọ́n gbà tí wọ́n gbà bẹ́ẹ̀ náà ni at-ta'ifatu al-mansura wọ́n bá ní haqiqatu manhaj at-ta'ifati al-mansura wọ́n gbà tí wọ́n gbà láì sí báwọn ó lè máa dàrú lójú báwọn pé ah ọ̀tọ̀làwọn alùsùnà ọ̀tọ̀làwọn sàlàfíyùn ọ̀tọ̀làwọn alìhàdí ọ̀tọ̀làwọn alìfẹ́lẹ́kọ̀tù nàíjíríà ọ̀tọ̀làwọn táìfẹ́tù mahzura ọ̀làwọn alìhàdí mọ́jọ̀ dárù mọ́ lójú gbogbo ń tá a wíhùn kí ló fẹ́ ẹ̀yọ̀ kan náà kò sí àtọ̀ mẹ́. ẹ jẹ́ ká lọ síbi kókó mìíràn mo fa àwọn kókó wá sáàárín yìí kò jẹ́ sí pé ayé àti bẹ́ẹ̀ báyìí bá ṣe gbà wá mọ́ ẹlẹ́ẹ̀kejì àbí inú àwọn kókó tá a máa rán láàrin yìí òun náà ni adillatu wujubi ittiba'i manhaj tá a bá ń sọ pé manhaj sálàf ìlànà àwọn sálàf tí bọ́bá wù wá ní ká tẹ̀lé àbí ọ̀dọ̀ràn èèyàn fún wa pé ká tẹ̀lé àti súnà ló náà súnà táwọn èèyàn máa gbé káàkiri pé àsúnà lélẹ̀ wọn táwọn pé súnà lélẹ̀ wọn àwọn tí ò ní kan ṣe pọ̀ wọ́n ń gbólóhùn pé àyẹ̀bí súnà ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń lò kò ní kàásì àṣúnà ní nǹkan yẹn ah, ẹ̀ ti báyìí àìbí ẹni súnà ní ọ̀nà súnà ní kò tó wà látàbá sí mùsọ́lá táwọn èèyàn dálẹ̀ ni àwọn sálàfò ìsábà lé fún ilé ìmú ìjọsìn láyé tí wọ́n pé ya ah, súnà lélẹ̀ ìgbìnníkan lélẹ̀ tí ìbá sọ̀rọ̀ mímọ̀ táwọn àfáà onímọ̀ fọ́ sí wẹ́wẹ́ ibi bá ti kírun bá ti tàlùwàlà anábì ní sọ́lù kamara àti tòun ní ó sọ̀lù ṣé súnà wà wà mẹ́ gbogbo ìtànà bí bá ṣe ó ti di pé kọ́ sí kẹ́rin kò ṣe ìtàwọn àpẹẹrẹ tí wọ́n nìyẹn ọ̀rọ̀ mímọ̀ lọ fà á àwọn afá wa jazahumullahu khairan tí wọ́n máa fẹ́ àpapọ̀ àti àwọn mazhab àwọn onímọ̀ záhìb sunanul wudu fara'idul wudu mustahabbatul wudu bẹ́ẹ̀ náà ni sunanus salat arkanus salat fara'idus salat mustahaba wọ́n ta pín wọ́n fẹ́ kí mímọ̀ òye wa ni nígbà tá lọ́wọ́ kì wá ṣe pé ńgbà bá fẹ́ ṣiṣẹ́ alátùmá gbélé sínú làákàyè wa kò yẹ ẹni tó bá ní kan sí. ọ̀rọ̀ èèyàn ni ká tẹ̀lé àwọn sánà èyí ti pé kò wù mí kọ́ agbára mi ò gbé kọ́ wọn lẹ́lòmíì tí máa fi dípò àwọn sálàfò kò ṣeé ṣe ọ tẹ̀lé wọn ni ọ̀rọ̀ yẹn. tí yàrá bá ti pín nǹkan lọ́rọ̀ yẹn ọ̀bọ̀rọ̀ mẹ́rin wá fún un. ẹ̀rí àkọ́kọ́ nínú Suratul Baqara àyà one thirty seven Ọlọ́run bá sọ pé. Fa in àmànú bí mísìlì máa àmàntùn bí fàkọ́dé dáadáa. Ẹ̀rì fàkọ́dé dáadáa. Fàkọ́dé dáadáa. وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم وهو السميع العليم ألونا أنت ما بيرتين بني وجوكونا سيستماني تتلماني أجسنا في سيدونا ينو آية يعني ọ̀nà méjì lọ́wọ́ ń bẹ fákọ̀dé ìtàdàwò fákọ̀dé ìtàdàwò yẹn ni pé tọ́wọ́ bá ti gbàá kí lọ́tẹ̀lẹ̀ ní ẹ̀tì sọnùnù hmm. ó fi yà pọ̀ràn yẹn ẹlẹ́ẹ̀kejì ní pé fa innama hum fi shiqaq àyà míì náà nínú suratu an-nisa eléyìí náà sọ fọ́ọ̀rọ̀ yẹn ní ká tẹ̀lé wọn قال بعده ومن يشاقق الرسول من بعد ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا غير سبيل المؤمنين tọ́ bá ti lè dá wọ́ dántán nàwà lè hí máa tàwàlá ìyàkọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wà ní lè hí ẹlẹ́ẹ̀kẹta wàtá átìmà sí rọ́ wọ́n pé kò ní jáde ń bẹ̀ Imam Ibn Qayyim wọ́n kọ́mẹ́ntì lórí àyìn wọ́n ni lam yazal ahlul يحتاجون بما هذا سبيله في فتاوى الصحابة وأقوالهم ولا ينكره منكر منه منكر منه ولا ينكره منكر منه لو إعلام الواقعين فوق volume 4 page 161 آية مين أتفاقل أنا سلف أنا كما في كما تدري Ṣúrọ́tù Tàúbà, àyà 119, ọlọ́mọba sọ pé. Yá ayyúhà lẹ́dìnà àmánú tẹkùlọ́ha wà kúnù máa sọ̀dìdì. Ìtumọ̀ àyà yìí, àfáàwà àgbà ìmọ̀mọ̀ Ibnul Qayyim, wọ́n túnmọ̀ ẹ̀fún pé àwọn tọ́lọ̀hún sọ àyà yìí kalẹ̀ fún hum, ashabu Muhammadin sallallahu alaihi wa sallam. Ọlọ́wọ́ máa sọ̀dìkì. wàkúnú máa sọ̀dìkì. àṣẹ ọlọ́run ni pé ẹ máa wà pẹ̀lú wọn ẹ tẹ̀lé wọn ìyẹn bá mi. nínú àwọn nǹkan tá a tún lè tó yẹ ká tún mẹ́nu bà láàrin yìí òun náà ni wípé ẹ máa fi ayálẹ̀ ń kà ẹ̀ jẹ́ mádìsí wa àdìsí pọ̀ já fún alẹ́ ọ̀kan mẹ́ àdìsí Abdullahi ibn Amr radiyallahu anhu. قال رسول الله صلى الله عليه وسلم وتفترق أمتي على ثلاث وتفترق وتفترق أمتي على ثلاث وسبعين ملة ثلاث على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي من وترمز نقوى وهو حديث حسن ìtumọ̀ ìnáà ni pé ànábì sọ pé àwọn ni o tẹ́ bá fẹ́ là àwọn ẹni kẹ́sì kí ni tẹ̀lé já fàdí sílẹ̀ ẹjá bọ́ síbi ìjìmá afáwa ibn Qudama al-Muwattaq ibn Qudama رحمه الله رحمه الله ثبت وجوب اتباع السلف رحمة الله ثبت وجوب اتباع السلف رحمة الله عليهم بالكتاب والسنة والإجماع afawa àgbà ibn qayyim ana náà ta'ala wá wọ́n ti ẹ̀sàfíjẹ̀ sọ́dọ̀ àwọn àfáàwà màlìkíyà wọ́n ní kanú àwọn ní afakan kanú ulama al màlìkíyà wọ́n pọ̀ tí a sọ̀dọ̀ ní ahlul asari mujmi'una ala al-ihtijaj bima hadha sabiluhu wa dhalika mashhurun fi riwayatihim wa kutubihim wa manazaratihim wa istidlalatihim afawa ibn Taymiyya Abu Taymiyya rahmatullah alayhi لا عيب على من أظهر مذهب السلف وانتسب إليه واعتز إليه بل يجب قبول أهل ابن تيمية ẹ máa ń tún mí pẹ̀lú ẹ̀mí rẹ̀ àbútẹ́míyà àwọn òbò ní plan ni future plan ni ẹ̀ fọmọ rẹ̀ bá bímọ yóò wá di kí ni. ibùnà tẹ̀yìmẹ̀yà. ibùnà tẹ̀yìmẹ̀yà. mo wá sàdúrà pé ọlọ́run jẹ́ rí ibùnà tẹ̀yìmẹ̀yà. ẹni bí kẹrọ ọmọ ọmọ yín ìtumọ̀ ẹni. Mm. أفاوى ابن تيمية رحمه, رحمة الله عليه لا عيب على من أظهر مذهب السلف وانتسب إليه واعتذى إليه واعتذى إليه بل يجب قبول ذلك بل يجب قبول ذلك قبول ذلك اه ما نحو من بين بل يجب قبول ذلك منه, منه بالاتفاق فإن مذهب السلف لا يكون إلا حقا إمام أحمد رحمه الله تعالى nínú lẹ́tà àwọn nínú tíra àwọn tí wọ́n fi ránṣẹ́ sí àfáwà Abdul ibn Malik wọ́n ń sọ pé òṣùlù sunnati àìdáná àtàmásùkú bima kana alayhi ashabu nàbí sallallahu alayhi wa sallam wọ́n nípìlẹ̀ súnnà lọ́dọ̀ wa ẹ̀yàn pé súnnà nípìlẹ̀ òṣùlù ahli súnnà òṣùlù súnnà wọ́n nípìlẹ̀ súnnà òun náà ni pé ká má kò yàn ọ̀rọ̀ àwọn sọ̀hábà ká má kò kéré o. Hmm. àfáwà àwùjáì àfáàgbà wọ́n ní isbir nafsak yà tó ti súnà ò ṣe sùúrù àbá mákànjú o. ṣe sùúrù hmm. lórí súnà wọ́kí ṣayíṣu wákọ̀fà lọ́wọ́. Yà dúró ń bi dáwọn àjọ àwọn ibi àti stop ní kọ́ ọ̀nà ti stop. Àwọn kọ́ọ̀mù ń bẹ̀rù àwọn sálà àwọn sọ̀hábà ní kọ́. واسلك وصف القوم واسلك سبيل سلف سلفك الصالح فانه يسعك ما وسعه نعم وقل بما قالوا وقف نعم و... قال لاتين بيف السلف دي اجازه من مجفاد متى على بقى هنا نشوف من السلف شامل نعم فكتب كويس عقيده فبابا ترى عقيده او بين من هج السلف وعباده tó yanjú dáadáa tó sì lálàáfíà bàbá fẹ́ sọ̀rọ̀ jọ́sìn bàbá sọ̀rọ̀ mẹ́rin hajj sálà fẹ́ ọba ìjọsìn mẹ́ bó ti tún lọ́n dáadáa ẹlẹ́kẹta ó ti ṣe òṣèlú òṣèlú sẹ̀ríà bó ti ṣe òṣèlú sẹ̀ríà ọ̀nbẹ nínú mẹ́rin hajj kìíní sálà ó ọ̀tọ́ ẹ̀ bó ti máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àwọn àlàáfà àgbà wọ́n máa yàn kọ́ púpọ̀ ọba ń bẹ̀. o tún wá fẹ́ sọ̀rọ̀ adabu akhlaq ìwà ìwà ọmọlúwàbí ọba ń bẹ̀ ara ń tí mọ́ni hajj sọ́la ṣe fún kẹ́kẹ́kẹ́ nìyẹn. gbogbo mọ́ni hajj ti ń bẹ́ ńlẹ̀ ó rí ààyè fún ẹja fún alábòjúwe mọ́ni hajj àwọn mọ́ni hajj tó wà ńlẹ̀ ẹja mú alábòjúwe báyà bíi ti mọ́ni hajj àwọn jama'atu tabligh látọ̀jú ẹ̀ mọ́nìhàjú wọn ẹ̀rì pé kò pé kò pé rárá ayé ẹni tó bá wọnú jama'atu tabligh yìí sábà máa dàrú ni ayé rẹ̀ ó dàrú tó bá ti tẹ̀tẹ̀lẹ̀ ètò ayé rẹ̀ sábà máa polúkú mùsùlùmí iṣẹ́ rẹ̀ sábà lọ déédéé ní òfin pé o bó ṣe rí nìyẹn o níbo ni ó ti lọ déédéé torí pé gbogbo kọ́sọ́mà ni ó ti lọ máa lọ́wọ́ ńgbà tó bá lọ sí kíni. wọ́n lọ jáde ìgbà tó bá rìn lọ. ọgbàjá rẹ̀ ó rìn lọ àbí. ó rìn lọ. <laughs> ó ti sì áhà ọ̀nà jù lọ. ọ̀nà jù. ẹ mẹ́rin hajj kan wọ́n tó dá àwọn ikhwan mùsùlùmí owó rí hálà ló ń dojú wọn. àwọn tí wọn wọn ní a máa dákẹ́ ni a máa dákẹ́ níbi àṣìṣe tẹ́nìkejì bá ti kí ni tó bá kí ni ó dàkọjá sí pé àṣíjú pé wọn náà ọ̀dàkẹ́ náà yà wọ́lọ̀ sọ́ọ̀ nàìjíríà mẹ́wàá alá mọ́tàkùn àrẹ wàyá àwọn bá àdúnà bá àwọn tòbí mọ́tàkùn àrẹ tó bá jẹ́ sí pé inú síkìwù ni kò sí wàhálà a lè ṣe àwọn sóòrò fúnra wa káà sì dákẹ́ ó rẹ̀ ní ìgbà wà tí ọ̀yá dákẹ́ tó bá jẹ́ pé inú ìbàdá àti nínú àmàlà àti náà ọ̀yá sọ bí ọ̀bà wa gbà á kàn dákẹ́ kò sì dá ọ̀dá wàhálà rẹ̀ ṣùgbọ́n àkídà tó ju àwàdìjẹ́ náà tó ti lè mú ìyàwó náà táwa bá dàkẹ́ ń bẹ̀ àbúrò dàkẹ́ á ṣàlàyé ẹ̀ bọ́lọ̀ ń bá ní ọgbọ́ ọgbọ́ tí ọba sì gbọ́ kò sí wàhálà hajj wa wà kìsì aládàlẹ̀ máa fi òṣùwọ̀n náà wọn lọ ọ máa fi wọn gbogbo jẹ ìjọ tó bá rí lọ. náà nínú àwọn ọlá tí ń bẹ fún hajj sálàf tí sì fún hajj yòókù òun náà ni kẹsàrọ̀tò lè pèdè láyàtò láhàdì àmọ́ ìhàjò sálàf mẹ́wàá bẹ́ sọ̀rọ̀ àbí wọ́n fẹ́ kọtíra ẹ̀rí ni ẹ̀rí ni táà tó tó tọrọ mẹ́ta ó ti kín ojú mẹ́rìnwá wọn náà yẹ̀wò gbogbo àwọn mẹ́nìhàjì òkú ni ó rí pé tọ́lọ́kàn pẹ̀lẹ́ rí kọ̀wáìdù kọ̀ọ̀kan tó sì rí gbà kò kí o ṣùgbọ́n gbọ́ kọ̀wáìdù fòkè híyà kọ̀ọ̀kan tó الضروريات تبيح gbọ́ àgọ̀rọ̀rìyàtú tóbi لا ضرر ولا ضرار جلب دفع آه، دفع المفاسد يقدم على جلب المصالح اي ما ينجي <laughs> اي ما ينجي تقول اما ان يوجد بيتوان امان gbogbo wa ló wá ju ọ̀rọ̀ ọlọ́run tí tó pọ̀ nílẹ̀ tó báyìí gbogbo ló ju àdéhìí tó kọ́ńlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ tó báyìí tó nípa báyìí nínú àwọn tí a fi máa dámọ́ ní hajj sára fi máa ní pé ẹ̀rí ni sáà bọ́ọ̀bà rí gbogbo tíra ó yẹ kó orí tíra kìtàbù tawhid tí a bá gbà Muhammad bin Abdul Wahhab tí wọ́n kọ́ bọ́ọ̀bà rí gbogbo tíra lọ́ọ́ mú yẹn kọ́ tẹ̀ yẹ̀wò. náà gbé yẹ̀wò. Kùránì ni àyà ni hadithi ni àyà ni hadithi ni àyà ni hadithi ni àyà ni hadithi. Wá padà sọ́dọ̀ àwọn àfáà ti létọ́ ọmọ tẹ́lẹ̀ tọkọ tíra tí ó sì lórí ọ̀nà mẹ́nìhàdì sára lọ́mú tíra ẹ̀ka. Bí ṣe ń kọrin ni wọ́n máa pàjálá bí ṣe ń pàjálá ni wọ́n máa pòwé lọ. Oríṣiríṣi àmùsálù làrọ̀bíyà ni ó kò wá. Kẹ́ẹ̀dúrà yà kan ẹ̀ẹ́sì kìíní ẹ̀ẹ́sì ti gbé wàhálà. Ìyẹn ti fẹ́ pàṣẹ àtàn. kìí ṣe manhajù kínú kìí ṣe manhajù sálàfù lọ́wọ́ ara àwọn míì ta manhajù sálàfù ọmọ ya mi bẹ́ẹ̀ ká máa wí nǹkan kan fún ọ pé kílẹ̀ rí ẹ̀ ara ń tà fi mọ̀ nígbà bàjẹ́ àfà tó lè máa mẹ́rin wá tó ọba ń sọ̀rọ̀ ń tiẹ̀ tó ọba sì gbé ní béèrè tó wà lórí ọ̀nà manhajù sálàfù bẹ́ẹ̀ ká máa mú nǹkan kan wá fún ọ fún ẹ̀dá kan òkílẹ̀ rí ẹ̀ o tẹ́lẹ̀ ẹ̀ bá wà ó sọ fún mi tí fún ọ tí ọba sí ọ̀nà tí ẹ̀ yóò wọn ọ̀nà tí ẹ̀ rí ẹ̀ tó mẹ́rin ẹ̀ ń bẹ̀. <laughs> tàbí kó kó pé òun padà òun fún ọ ní ẹ̀. sálásí ọgbọ́dọ̀ value evidence nínú àwọn nǹkan tí ọjẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ta onáà ní al-ijtima. al-ijtima. àwọn sálàf mọ́ni àti sálàf ó pè wá pé ká papọ̀ ni òun ló sì lè so wá pọ̀ tá a bá tẹ̀lé tá a bá ti tẹ̀lé òkè ọ wà lókè ni o ìsàlẹ̀ ó ti gẹ́ni ẹ̀ ọwọ́ àánú ọkọ̀ tó rò wá náà pé manhaju ahli sunnati wal jamaa ẹni pé a papọ̀ ni ní ẹ̀ bá ń pẹ́lẹ̀ nsálásí tí ọ̀ máa ń ṣiṣẹ́ tọ́ púpọ̀ láti papọ̀ lórí òdodo ẹ fẹ́ fún pé ó kù díẹ̀ káàtó fún ẹ agbọ́dọ̀ máa ní agbọ́dọ̀ máa wà papọ̀ ni lórí sọ́sí pé jẹ́ lọ síbò mi ká sọ díẹ̀ nínú àwọn ìlànà àwọn manahiju salafiyya sẹ́mà pé haqiqatul manhaj salafi onáà ní tọ́pìkì gan ẹ̀jẹ̀ aṣọ díẹ̀ nínú àwọn manhaj salaf táàfin ma haqiqa rẹ̀ màá fò ó màá bà tètè màá wá lọ sí bí ìkan á wà sọ̀rọ̀ lójú ń jẹ. manhaj salafi yà pọ̀ ṣùgbọ́n díẹ̀ ń bẹ̀ nìyí alákọ̀ọ́kọ́. manhajus salaf fi masadiri talaqi. salaf manhajus salaf àwọn ìlànà sẹ̀ríà islam ó nílànà bá a ṣe máa mú ẹ̀rí wá lórí ìdájọ́ ẹ̀sìn masadiru talaqi bá a ṣe máa wá ìmọ̀ nípa ẹ̀sìn bá a ṣe máa mọ ọlọ́run bá a ṣe máa mọ ànábì Muhammad sallallahu alaihi wasallam manhajù sálàfù náà ni ká padà àròjú ila al-wahyi ila al-kitab wa sunnah òun náà ẹ máa ń bọ̀lá sí mú ẹ̀sìn lórí ọ̀nà manhajù sálàfù nínú kìtàbù àti kìnnì àti sunnah ní láti ìyẹn ló fi jẹ́ pé ayé al tó náà bá sọ pé فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول فإن تنازهتم في شيء فردوه إلى الله والرسول يلبى تجلس عبد الله بن عباس رضي الله عنه wọ́n fà wá létí gẹ́gẹ́ bí wọ́n ti fa àwọn bẹ́ẹ̀ bá fẹ́ mẹ́sìn yín àti kẹ́ ẹ lọ sínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì alayhiṣàlátù wassalam. ó ní yóò ṣekú. tunazzalu alaykum hijaratun minas sama. aqul qala rasulullah wa taquluna qala Abu Bakr wa Umar. Ah, abdullahi bin abbas ti bínú bẹ̀yẹ̀ o. wọ́n mm. ti bí ó yá ti bínú nìyẹn bí yàn bá bú wa ó bú wa kò èébú èso èébú èso lára wọn mhm. tọ́ bá bú ọlọ́run àbó bú ànábì àbó fàbùkù kan ọlọ́run ọ fàbùkù kan sẹ̀ríà bí tó yẹ ká ti bínú jù lọ nìyẹn. Mhm. ara wa kò yọ kò yọ kàn wá tó nǹkan. àmọ́ bíi tí ànábì ti gbára ta sallallahu alaihi wa sallam nítorí pé wọ́n pèlú ọkọ̀ tí èsì tiẹ̀ ṣùgbọ́n ibi táwọn ti gbarata nígbà tí wọ́n rí òfin ọlọ́run ọba tí wọ́n rí fún ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n rí ọ̀fin tí wọ́n rí ọlọ́run ọba fún ọ̀pọ̀. nípa báyìí Abdullahi bin Abbas ó ní à ìyàfẹ́ sọ̀kalẹ̀ fún yín láti sámà ó ní mo ti ń wò yín. kí ni ó mú yà wá mo sọ pé kọ́ Rasulullah mo sọ pé ànábì sọ báyìí. àwárí inú yí tí n sọ pé Abubakar náà lọrọ kan tó sọ lẹ́gbẹ̀ẹ́ kan náà má kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ ànábì ah. sallallahu alaihi wasallam nígbà tí Abubakar àti Umar radiyallahu anhuma tá a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ wọn a fi máa wá taari kan hmm. ni àwọn méjèèjì manhaj salaf òun náà ni fi fahmi nusus hmm. ẹlẹ́ẹ̀kejì náà báwo la àwọn sálàfù sí máa ń gbàgbọ́ yé ọ̀rọ̀ náà àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n máa dá gbọ́yé fúnra wọn àbí wọ́n máa padà síbi tó yẹ wọ́n ti gbọ́ ìdáhùn ni pé wọ́n máa padà lọ síbi tó yẹ kí wọ́n ti gbọ́ ni. kí ló bá tó fi rí bá nìyí Imam Malik rahimahullahu ta'ala. Ó gbé ọ̀rọ̀ kan kalẹ̀ tó jẹ́ sí pé ó ti kí ti gbogbo tápìkì ìjókòó wáyé látòkè délẹ̀. Kílọ̀ wa kílọ̀ kílọ̀ afá wa àgbà sọ Imam Malik ẹlẹ́wọ̀n kò mọ̀ sáà mú ọ̀rọ̀ Imam Malik wa. Mo fún mọ́ Imam Malik dáadáa lọ́sàn. Rahimahullahu ta'ala. Gbogbo àwọn afá náà lásán mọ́ ṣùgbọ́n mo jẹ mo mu nínú kíni nínú mo jẹ́ nu oko wọn pọ̀ díẹ̀. Ìdí afáwọn àgbà imam malik rahimahullah wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n gbé kalẹ̀ kò ju bí láì kan náà lọ ó sì ti ká gbogbo ń tàn sí látàárọ̀ ó ti ká ńlẹ̀ ayaka fi ń gbọ́ la yasluhu akhiru hadhihi umma illa bima salaha bihi awwaluha ọ̀rọ̀ yẹn ó ti ká gbogbo ń tàn sí látàárọ̀ ni. Ah, ah. generation tá a wà yìí imam malik ní ẹ̀ lè rí sí ẹ̀ sì lè rí ọ̀nà ọlọ́run ẹ̀ sì lè rí ọlọ́run ọba sìn ẹ lè rálẹ̀jẹ̀ náà wọ̀ àyàfi kẹ́ padà sí ntí àwọn ẹni àkọ́kọ́ àwọn sàhábà àtàwọn tó tẹ̀lé wọn àfi kẹ́ padà síbi ntí wọ́n ṣe tẹ́ ẹ bá ti padà síbẹ̀ gbogbo ntẹ́ ẹ bá wá nípasẹ̀ ẹ̀sìn yóò ti kíni yọ tàn yín lọ́wọ́ ọ̀rọ̀ kékeré tó bẹ́ẹ̀ sí pé bùmá ìjáhà yóò kìtàbù ẹ̀yìn mọ́nà àjò sálàfù níbi kágbàbọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run àbọ̀wà nẹ́bí oní àní pé á padà sọ́dọ̀ àwọn tí wọ́n bá na kú lò gbà pé báwo ni wọ́n ti túmọ̀ ẹ́sídẹ́ǹsì náà nínú àwọn manhajus salaf tá a gbọ́dọ̀ ṣàlàyé oní àní. fi babil aqaid wal ghaibiyat. fi nínú báwo láti máa mú àkídà àti pé báwo la ṣe máa ṣe pẹ̀lú nǹkan tí ṣẹ̀rẹ́ àṣàlàyé ẹ̀ ṣùgbọ́n àmọ́ àṣírí afá màláìka Jibril afá ẹ̀yin náà ẹ̀yin náà ní tẹ́ fi kíláàsì ìtayà yẹn afá mm. àgbà ẹ̀yin náà ni mm-hmm. màláìka Jibril wọ́n ń bẹ àdéhùn rẹ̀ mí gbọ́ tẹ́ rírí ẹ̀ rírí ẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan àwọn yìí nǹkan táàrí ni rẹ̀dìyà kí ni ìlànà àwọn sálàfì lára pípọ̀wò láti ṣe pẹ̀lú àwọn nǹkan táàrí tí sẹ̀rí àti sàlàyé ẹ̀fọn apó ń bẹ̀ bóyá ọ̀rọ̀ ọlọ́run ló sàlàyé àbí ọ̀rọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam lóò láti ṣe wọ́n ní náà ni al-imanu biha al-imanu biha mọ́nà ni pé tẹ́rì ti wá tí nǹkan báyìí ń bẹ́ẹ̀ tẹ́rì yẹn sì lẹ́sẹ̀ nílẹ̀ pàápàá lórí hadith sahih ọ̀ràn yẹn ni ká nígbàgbọ́ nínú ẹ̀ ká gbà á ká gbàgbọ́ ọlọ́run bá ròyìn àwọn tí wọ́n tẹ̀lé àwọn sálàfù ní sọ́tùlù bá kọ́ra ayẹ lẹ́ẹ̀kẹta ọlọ́run pé alladina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun nínú àwọn manhajus salaf tá a gbọ́dọ̀ sàlàyé láàrin ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ìbábi al-ibadat ìbábi al-ibadat ojúpọ̀nà báwo làwọn sálàfì fi ń sin lọ́hùn hmm. pẹ̀lú míì nígbà míì ó lè máa lẹ̀ mọ́ manhajú sálàfì pé kéwú nìkan ni wọ́n máa kéwú tiwọn hmm. wọ́n yẹ ṣe kí ni wọ́n yẹ ṣe ìbáadà wọ́n yẹ ṣe lọ́wọ́ bá.

àwọn ló ń tẹ́ àwọn máa ń pè àbáǹgbẹ́ alùkìtàbù <laughs> wọ́n ní alùkìtàbù lẹ́yìn wọ́n mọ̀jọ́ máa kó fúra káàkiri lọ. àwọn ti sílọ̀ ń lọ́ńtà wọn wọn a máa lẹ̀ mọ́mọ́ ní hajj sálàfẹ́ tó wọ́n sílọ̀ ẹ̀tú dànù ẹ̀gbá ẹ̀yìn gan lẹ̀ sílọ̀. àwọn sálàf àwọn ni wọ́n sílọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ wọn ti ní ká sàn. Hmm. lóbi pé kanú àwọn sahaba abdullahi ibn mas'ud radiyallahu ta'ala ó ní al-iqtisadu fi sunnah khayrun min al-ijtihadi fil bid'ah kásìlọ́ níwọ̀n ṣùgbọ́n kọ́ bá súnnà mu ọmọ dáa púpọ̀ ẹ̀sán rẹ̀ má pọ̀ ju ká wá máa fi bídí àti kí n lọ ká máa fi sin lọ́nà. Hmm. àwọn bídí àmọ́ ti wàhálà láyé ṣùgbọ́n wọn ò lè jèrè tó nǹkan ní wọ́n bá jèrè o ayé alùkùnrin sọ pé wà máa ń yọ fẹ́ ẹ̀lá àwọn rọ̀súlà kí ló fi parí ẹ̀. fọkọ̀dé fáàzà. fáàzà kọ̀wá ní fáàzà lásán fáwùzán kò tó ní fáwùzán lásán ó tún ní àbíyìmá tó bá ní ọmọ pé ń ti kó o ṣe súnà láàrin ìṣẹ́jú kan ọlọ́lá fún ọdún kan wá ṣe bídíà láàrin ọdún kan lọ ọwọ́ kálúwà kò jáde nínú ilé fódìdí tí wọn rà sí ti bá dé kálúwà ọwọ́ tó ń ṣàdúrà bídíà ń bẹ̀ ọlọ́kírun jẹ̀má kìjúmá kò kíjà máa mọ́sálásí kò rọrùn ẹ̀ kò rọ́mọ nǹkan kan àníkó o ṣe ìṣẹ́jú kan àwọn àfáà ní àwọn sàábé kámọ́pá àwọn àfáà sàábé Abdullahi bin Mas'ud olo ti gbé e mi ọlọ́dáa jù kọ́ máa sì yẹn lọ. lóbi hmm. jẹ́ sípẹ́ màá yá àmì tó ti ń súnà ìbáàdà rẹ bó ti wulẹ̀ kọ́ mọ́ tó lọ́mọ fún ẹ̀sán rẹ tó ti tọ́ba ti fi tẹ̀lé súnà náà lọ́wọ́ Muhammad. tó àwọn sálàf bí wọ́n ti ṣe súnà tó wọ́n wá sẹ́lọ̀ ń dáadáa púpọ̀ àlè láǹfààní àti máa tún yẹn jáde na manhaj salaf. manhaj salaf. ẹlẹ́ẹ̀karùn-ún. min manhajihim tazkiyatu nafs. tazkiyatu nafs. àwọn míì ti fẹ́ gbà wọ́n fẹ́ rúpa làwọn ní àwọn kẹ́ẹ̀ ní àwọn sálàfù náà ni wọ́n ní tazkiyatu nafs ká máa rí ẹ̀mí wa ká sì máa tún ẹ̀mí wa sí. àwọn kan tá a fi máa rí ẹ̀mí tá a fi máa tún ẹ̀mí wa sí ìjọsìn náà ni ما طالما بقى يا نبي محمد صلى الله عليه وسلم سورة الجمعة آية كيكي هو الذي بعث في الأميين رسولا بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ويعلمهم الكتاب والحكمة آه. وإن كانوا من قبل لفي ضلال مبين أنا محمد صلى الله عليه وسلم هو hadith wa nínú Sunan Nasa'i afáwà àgbà al-Albani rahimahullah wọ́n sì ní ó dáa wọ́n ní ànábì alayhi salatu wa salam man sàdúrà sí Allahumma aati nafsi taqwaha wa zakkiha anta khayru man zakkaha àwọn náà wọ́n yẹ ká máa sàdúrà yẹn súnà nábì kan hmm. a lè fẹ̀mí wa aṣọ wa a lè fọ̀ lóòótọ́ bá bá dọ̀ torí pápá wa kà hmm. ọwọ́ rẹ̀ dídí ẹ̀mí ẹ̀ ọmọ ibi tẹ́mi gan wà yẹn hmm. ọmọ bí ó wà gan. atambele kọ́ wà fọ́ ẹni tó ọmọdé bọ́ wà lọ́yẹ kó dojúkọ òun ló fàtà náà fi dojúkọ lọ́wọ́ ọba tó pé aláhùnmá áàtì nafsi wàhásìhá àtàkọ́yù mọ́nzàkáhà àtàwàlẹ́jùhá wàmàwùláhà. nínú àwọn manhajus salaf tá a gbọ́dọ̀ má sọ láàrin yìí ní sókí náà ló la ná òun náà ni manhajuhum fi da'wati ila Allah manhaju wọn níbi tí wọ́n ti máa ń ṣe dáwà. tí ó jẹ́ ká lè ti tẹ̀mí yìí láàrin òun àti mọ́níhájú àwọn khalaf mọ́níhájú hmm. wọn àwọn náà ní taqriru al-haqq ká máa fòdodo nílẹ̀ ká sì máa dá irọ́ padà sọ́dọ̀ àwọn tó múra wa hmm. gbọ́dáadáa ká máa fi òdodo nílẹ̀ ká sì máa dá irọ́ padà sọ́dọ̀ àwọn tó mú wa ká máa fi òdodo nílẹ̀ ká sì máa dá irọ́ padà sọ́dọ̀ àwọn tó mú wa gẹ́gẹ́ bí àwọn àyàtà kà fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ afáwà àgbà sàhábí àgbà Hudhayfah ibn Yaman radiyallahu anhu ó ní ànábì alayhi salatu wa salam nípa fún wa pé walladhi nafsi biyadihi latamurunna wa latanahunna 'anil munkar ànábì ń fọlọ́wọ́n ọba búra tí ẹ̀ bá ṣe fọlọ́wọ́n ọba búra nǹkan ó yẹ النبي عليه الصلاة والسلام صلى الله عليه وسلم قلني لتأمرن بالمعروف آه ادو تولاسي أتو برا ددلوري tólàsì ní kíni hmm. hmm. àtọ̀kùnrin hmm. ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ mọ́ máa pàṣẹ ẹ gbọ́dọ̀ mọ́ máa pè èèyàn rí pé táàmùrún nàná ìtumọ̀ ẹ fẹjú ẹ gbọ́dọ̀ mọ́ máa pèpè سبيدادا ولا تنهون عن المنكر اي سي غودو ماما كو كنتو دا كما يدان اي بولو ماما كو جودا ايه بولو ماما يين جودا دان ولو قيل لك ما هو الاصل في الامر بالمعروف ما هو الأصل الأمر بالمعروف أم النهي عن المنكر وقل لهم التقرير جنبة أدولي لكي وكان كله tí nǹkan méjì bá wà tí èèyàn fi ṣe dá wà ìkan wà lọ́tún ìkan wà lọ́sí ó yẹ kí kan wà tí ó jọ̀gà tó sì gbọdọ̀ pọ̀ jù láàrin rẹ̀ táwọn àti wálé rè pé èwo gangan ló yẹ ká máa rán jù ní gbogbo ìgbà nínú dáwà wa nínú mọ́ní àjọ àwọn sálà òun náà ní kan sọ wípé àlàásùlù هو التقرير ìpìlẹ̀ ni ká máa pèèyàn síbi dáadáa ولكن الرد أيضا مطلوب ká máa dárọ̀ padà náà àfẹ́ ṣùgbọ́n ilé ẹ̀kọ́ pọ̀ bọ́ọ̀ bá sọ̀rọ̀ wákàtí mẹ́wàá ọwọ́ á fi wákàtí mẹ́sàn-án ṣe rọ́dù ọwọ́ á fi wákàtí kan sí tẹ̀kìrìrù ọ̀tẹ̀ láwọn sálàfù dáadáa ó fi mẹ́sàn-án ó fi ṣàlàyé ọwọ́ ara wọn tẹ́ ń ṣe ládàradà àti tó yọ tó sọ̀tọ̀kúsọ ẹ̀hẹ́n ọwọ́ aṣọ wákàtí kan yìí kò wá ìgbà náà ló tó jọ àwọn sálàfù namazij nínú mi torí lè máa wò pípò ló jẹ ẹja fún wa ní àwọn examples àwọn ẹni Ahmad kọ tíra tó pọ̀ nígbà tí ń kà tíra tí kọ tẹ́ ń pè ní ó súnmọ́ tẹ́tì. àwọn lẹ́tà bíi tíra náà ni o lẹ́tà ni lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n àwa bí tá a kéré ma gbogbo ń táwọn àfa kọ́ ń lẹ́tà ó ti di kí ni fáwa ó ti di tíra ńgbà dáa dáa dáa sọ́ǹkì lẹ́bù wa sí kíni ọlọ́ọ̀lẹ̀ hmm. ìdí nìyẹn rìsáàlà rìsáàlà tí Ibn Abdul Sayyid al-Qayrawani ọwọ́ adé mọ̀kọ́rọ́rù lè kéwù jẹ́ ń rìsáàlà lẹ́tà òun kàn kọ́m lẹ́tà sí yẹn lásán tẹ̀ yóò jẹ́ akọ kínní bíi rìtárà lásán. mọ́mú Ahmad tíra tí yẹn máa pè yẹn kọ tíra wọn wọ osùmọ́ tẹ́tì wọ́n tún wá láwọn lẹ́tà tí wọ́n kọ tó yẹ bá a tó mọ̀ pé tíra ni lọ́dọ̀ ta wáyé <laughs> lẹ́tà sì ni lọ́dọ̀ tiwọn òun náà tó bí mẹ́fà méjì hmm. gbogbo tíra yìí tẹ̀kìrì ìròyìn àwọn ará wọn díẹ̀ díẹ̀ ń bẹ́ẹ̀ tẹ̀sí pé rọ́dù ní ìjẹun fún alábòjú rẹ̀ kìtàbù rọ́dì alàzànà àdékọ́tì wọ́lìjàhàmìyà bẹ́ẹ̀ni ká bá ń sọ yí pé òun ò ní ṣe rọ́dù ẹ sọ fún pé àwọn àwo ló fi kíni lọ́jọ́ ṣùgbọ́n mọ́jọ́ jẹ́ sí pé rọ́dù náà lọ́wọ́ ká máa ṣe sáà ká má bàa tún fi bí ọ́ pé ta nìwọ náà tún fi jẹ́ jọ́ mọ́mọ́ Ahmed wọ́n ní àrọ́dù àwọn tí ẹgbẹ́ gbólóhùn rọ́dù à ń bẹ̀ ń tàn àrọ́dù alàzànà àdépàtì wọ̀lìkà wọ́n ní mo fẹ́ kó fún ìtumọ̀ rọ́dù náà rọ̀ mo fẹ́ kó fún àwọn zànà àdépà àwọn tí wọ́n ti bẹ̀sìn jẹ́ hmm. mọ́ra wọn lọ́wọ́ tí wọ́n sì rò báwọn tó wà nínú ẹ̀sìn àwọn zànà àdépà nínú àwọn tó tún tẹ̀lé wọn lẹ́yìn tá a lè pè é nínú àwọn mùtàkìrín nínú mùsọ́láhù àwọn àfáà ẹjá wo àfáwà àgbà Ibn Taymiyyah náwà fà méjì Ibn Taymiyyah àti Ibn Qayyim Ibn Taymiyyah kọ tíra rahmatullahi alayhi tíra náà pọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n bọ́ọ̀ bá túwò ọgbà rọ́dùn bẹ́ẹ̀ kódà tọ́pìkì táwọn àbí táìtì táwọn fi ń pe rọ́dùn tí wọn dẹ́rù bani lórúkọ yìí jẹ́ dẹ́rù bani jániláyà lórúkọ wọ́n ní tíra kan wọ́n ní asọ́rí mọ̀lìmọ̀lù aláṣẹ́ fúnmi rọ̀ṣùl ìdà wọn ò pé ìdà tá a fi pamọ́ asọ́ọ́rí mọ̀lẹ́mọ̀sùlùmù ìdà tá a yọ kíra báyìí pé àtàlàbẹ́ ti fi aláṣà ti lè rọ́sùl abẹ́ fi pa ẹni tí ń bú ànábì. kíra ni a sọ báyìí nù lọ́ọ̀ bá ti ka kíra náà ó rí i pé ìdá ń bẹ́ nú ẹ̀ lóòótọ́ ìdánsí kí bó láti wá sọ fún àná ṣe àlàyé fáwọn tó bá agbọ́dọ̀ máa ṣe o. ẹlẹ́ẹ̀kejì nínú tí wàá ibùdó tèmi àti oní àtúnjọba ń gbà yánu pẹ̀lú bíi sinjá ní ìyá tó ta tó ti fi dáhùn ẹ̀yẹ́ mìíràn ní ìyá. ẹ lọ sọ́dọ̀ ibùdó kan yìí mọ́ máa tú wọn. wọ́n àfa àwọn pátápátá àfa àwọn ibùdó kan yìí wọ́n jọ àfa àwọn tẹ́lẹ̀pẹ́ pátápátá. àwọn náà wàá mú àwọn náà kọtíra tó pọ̀ à tọ́ba rí àwọn kọtíra wọn àwọn tíra ńláńlá tí wọ́n kọ inú ìlú sì máa إلى بلاد الأفراح أيوة قبوس الدهتو ما أنت قددنا لقليل وأبوك وترى كانت موه وان اجتماع الجيوش الإسلامية على جدو المعطلة والجهمية إيه وان ترى يوم في قوم وجودنا àwọn ọmọ ogun wa ni àwọn ọmọ ogun ẹ̀sìn kọ́ lọ jagun àwọn ọmọ náà bá jagun àwọn bídí àní o èyí táwọn kẹfìrí ní ọ̀nà tíra yẹn tí o dáadáa o àwọn tí ń pe àwọn mùsùlùmí náà ni wọ́n rán tíra yẹn lọ bá yẹn ni pé tíra yẹn dàgbẹ́ bí ọmọ ogun tí wọ́n tán ránṣẹ́ sí àwọn ombidia ẹlẹ́ẹ̀kejì tíra àwọn mìíràn àwọn náà lé ara ní ọ̀sán pàálù orúkọ rẹ̀ ń jẹ́ asọ̀wá ẹ̀kọ́ lè mọ̀rùsálà alàlìjàmíyàtì wọn àfẹ́ aláníọ́ sanpanu. afáwọn àgbà Muhammad ibn Abdul Wahhab rahimahullah ní àwọn ìtàmpù náà ni wọ́n wà wọ́n kọ tíra dáadáa tààlà wá fẹ́ jọ ní tiwa nínú tíra wọn dáàmà pọ́ọ̀bù ni kẹ́sìfù ṣubuhat wọ́n sọ̀rọ̀ kan bẹ̀ tó lé wọ́n fatabban liman kana abu lahabin wa abu jahal a'lamu minhu bima'na la ilaha illallah tabban àbáwọ̀ hmm. lọ́gbọ̀n wọ́n ní kò ní dá fún ọ tábàn ò hmm. ní ráyè ìrọ̀rùn sí tábàn tábàn ìfòòró ìdààmú òfò ní ọ̀nà ọmọ ìtẹ́tì ẹ̀ ta ló ń dọ̀rùn ẹni tó tẹ́ sí gbé kọ̀mọ̀ tó máa láàyè láàyè ọ̀la tó sì ti dáwà sí láàyè láàyè ọ̀la àwọn ẹ̀jẹ̀ tó máa láàyè láàyè ọ̀la wọn ti kọ̀tẹ́ kọ̀sọ́ba kan ọlọ́run ah. àfa wa sí gbè fọ́nbí tábàn tábàn lè mọ̀ nǹkan náà. أبو لهب وأبو جهل أعلم منه بمعنى لا إله إلا الله إلا الله afáwọn àgbà Sheikh Saalih Al Fawzān àwọn àpèjúwe àwọn àfa àgbàlódé ìgbàlódé tí mo mí nìkan tí mo fi dídùkú wọn o àwọn àfa àtàjọ ńlá yín lọ́wọ́ yìí afáwọn àgbà Sheikh Saalih Al Fawzān ìtànkán bẹ́ẹ̀ bí àyè ọ̀gbà mi láti sọ àwọn ẹ̀kọ́ kan tí mo kọ́ lọ́dọ̀ wọn hafizahullah wọ́n kọ́ sí àtọ́pọ̀ wọ́n ti fi rọ́dù dáadáa jẹun fún kanu rọ́dù wọn arọ́dù ala fáifá ni mo rọ́d bí ma kàtàbà hu ṣàǹṣẹ́ àni àmàwáṣí wà àhùwàlì. afa àgbà míì afa àti mo mo jókòó tí wọn dáadáa sheikh wa abdulmuhsin al-badr al-abbad ọlọ́run bá a sọ wọn ó jẹ́ kó wọ́n parí síbi tó dáa mo kan bí báyìí náà sùmọ́ra yọ̀ gbàmí láti sọ fún wa wọ́n kọjú láti pọ̀ jẹ́ ń sọ nítorí pé mo lázàmù àwọn díẹ̀ fún bí ọdún méje alukọ. àwọn tí àwọn mẹ́rin ní ẹ̀mọ̀kà fẹ́ mú wa fà tí àpò tí wọ́n kọ tí wọ́n sì ti sọ̀rọ̀ tù. alákọ̀ọ́kọ́ agolóhùn fi bá àdìl kọ̀rọ̀ọ́bà wọ̀jàpá òun fi àǹbíyá ìwà sọ̀hábà rọ́dùn. rọ́dùn bàbá sì ń lo àti rọ̀fọ̀gbọ̀. ètò kí máa ń pè é àmọ́ sọ́fọ́ wọ́n wò ń tọ̀ mọ́kànlá tàyányá wọ́n sì rún mọ́lẹ̀ pàtàkì wọ́n àbúrò ṣùgbọ́n wọ́n sọ fún pé àwọn ọmọ nǹkan kan ìmọ̀sí ni wọ́n fi júwe pé kọ̀ọ̀sí kínní kọ̀ ọmọ nǹkan ètò èpo àwọn èbú yẹn àlàyé ìmọ̀ ni wọ́n fi wó lulẹ̀. تعمين الانتصار للصحابة الأخيار في رد أباطيل حسن المالكي في رد أباطيل حسن المالكي أباطيل أباطيل أباطيل ẹyọkan àbàbíìnì hasani bọ́lá àwọn dákọ̀ ńlẹ̀ hasani al-maliki ó ń sọ kúsọ làfáà yẹn àgbàlagbà náà ló sì kápá àti owó ní sọkúsọ lulẹ̀ jọmọ kékeré lọ. bẹ́ẹ̀ náà ni wọ́n tún fi rọ́dù àrọ́dù ala muhammad al-ashqar wọ́n tún dákọ̀ ilé nǹkan tí wà ní o ó sì ń bẹ́ o èyí sì á kò sí o. wọ́n tún tún wọ́n tún fi kan náà àrọ́dù ala rifa'i wal wọ́n tún dákọ̀ ilé nǹkan wọ́n ń bẹ láyé o bẹ́ẹ̀ náà ni wàhá kàdà wọ́n lákòókò ti lọ manhaj tó kàn nínú manhaj àwọn sálàf tí mo mú wá sáàrin òun náà ni fi ta'amul ma'a ahli bid'ah báwo la àwọn sálàfù tí máa ń bá wọn bídí àgbé tí wọ́n máa ń bú wọn àbí wọ́n máa ń lù wọn àbí wọ́n máa ń tẹ́pọ̀ fún wọn àbí wọ́n eléhùn ọkànnú díẹ̀ torí àsìkò màá kàn lọ síbi pé báwo ni wọ́n ti bá àwọn oníbídí àgbé ọ̀tọ̀ ní báwọn sálàfù ti bá bídí àgbé bídí àfún rẹ̀ ó tún wá ní bí wọ́n ti bá àwọn tó jẹ́ oníbídí àlágbé mọ́níhàjú sálàfù ewé tí ń bẹ́ ń bí ó torí márùn-ún hmm. asaru asaru asaru ní gbogbo asaru àwọn ìgbà wá tó wá látọ̀dọ̀ wọn ni èmi ò ní ìdíkín kọ́mẹ́ntì á kàn ká akasari kan ìpìlẹ̀ manhajù wọn ọ̀nà ni pé àwọn salaf manhajù wọn máa ahli bid'ah alákọ̀ọ́kọ́ ni pé alifirọ́rù anhum wà ádámù mukhalafatuhum àwọn salaf máa sá fún bid'ah yẹn wọn èyí mìíràn pẹ̀lú wọn wọn èyí dàpọ̀ mọ́ wọn wọn èyí dàpọ̀ foundation rẹ̀ ń dọ́nu nisa àyà one forty mọ́wùlẹ̀ kí ẹ lọ wò. wọn tọ́bárí wọ́n yẹn Sheikhul mufassirin وثم يعني هذه الآية الدالة الواضحة على النهي عن مجالسة أهل الباطل من كل نوع من طلب من كل نوع أبقى من المبتدعة المبتدعة يعني عموا ليس أنا ما بجوكم من المبتدعة أي إيه أبو الله سلام النبي نعم فتيف صلى الله عليه وسلم أنا آه، اللي من بدي على نبي ورحمة خوالي تمام وابو خارج دعوة anábì ní la in lakuntuhum la aqtulannahum qatla aadi ẹn tó sọ yìí òun náà lọ sọ pé man qatala mu'ahadan ẹ ń hmm. bá pa kèfèrí hmm. tọgbọ ọ sọ pé ń bá pa kèfèrí mu'ahad tí wọ́n fún ní àṣẹ pé kọ́ máa gbé yìí tíjọba aláwọ̀ rẹ̀ kọ́ máa gbé ara wa mùsùlùmí ẹ̀ ń bá pa kò ní gbòòrùn àlìjẹ́ náà fún fọ́tí kìíní fọ́tí years kèfèrè yẹn ń rẹ̀ yẹn o kèsì kí wọ́n gbọ́lá fún kèfèrè lórí oníkíni lórí oníbídà o tùmọ̀ láàrin alábìrin tí mo bá bá wọn pàdé àwọn kàwárí bi yẹn làákòtò lẹ́nà hún mọ̀hámàlà ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láàrin báwo láti àmà láti bá oníbídà gbé àti kèfèrè gbé ó yàtọ̀ sí ìdájọ́ pé tí kèfèrè àti mùsùlùmí àti kèfèrè àti oníbídà nǹkan kan náà gbọ́ ni wọ́n ó yàtọ̀ sí àwọn nínú ìdájọ́ ń jọ àlùkìyàmà ó ń bídí àṣà ju pèsèrè lọ ṣùgbọ́n bá a ti máa bá wọn gbé lórílẹ̀ ayé yìí láwa mùsùlùmí tẹ̀sán bá yé wa o tá a sì gbọ́n tá a kọ́ yí dáadáa òun náà ni ká máa lè mú ní bídíà ju bá a ti lè mọ́kìn lọ pèsèrè lọ máa ka àwọn àṣà àwọn sọ́nà fúnfún mi ẹnìkan kàfàrà gbogbo ń bídíà bó ti yẹ kó ń bídíà náà wà tìyẹ́sí pé kéfìrí gan ló ń gan fúnra ẹ̀ ń gbà mí ṣùgbọ́n fojú ju àwa mùsùlùmí rí wọ́n bá wa kírun wọ́n bá wa kírun gbà. láàrin yìí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ó ní èmi àti ń bíbí àníjọ gbé láyé àtọ kí ló wí ó ní fa akhbirhum anni bari'un minhum wa annahum bura'a'un minni Abdullahi ibn Umar wọn ò tún bí ẹnì kankan níbẹ̀ yẹn mọ̀ fẹ́ pẹ́rẹ́ ìsìn Abdullahi bin Abbas radiyallahu anhu tàbí lansọ ohun kí ló wí. La tujalis ahla al-ahwa. Fa inna mujalasatahum. Wọ́n ní ẹ má bọ̀ ń bíbí àjókò. Ah, ah, tàbí ní màá sọ̀rọ̀. Wọ́n ah. ò sì rí àwọn bíbí àti ìtawà rí ìtumọ̀. <laughs> Sọ̀rọ̀ kún bíbí àtàwọn rí àwọn bíbí àfẹ́rẹ́fẹ́rẹ́ kankan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Nǹkan kì í ṣe ràgó. Bíbí àti gbalẹ̀ àfa o ò lè jáde níbi kan pàmò ìbídí àmì àwọn òòrùn àwọn ń bídí àti ìtawà rí yìí àwọn ní àsọ pé ọ̀pọ̀lọ̀ tí kí n láti jáde àfáwà abúlùjáwùsá ọ̀sánàfọ̀lọ́ onílàán ọ̀rọ̀ ilé nǹkan lágbára pọ̀ láán ujálisa alkhanazir ahabbu ilayya min an ujalisa ahadan min ahli al-ahwa ilé ìmọ̀ lágbára pọ̀ tí wọ́n bá jẹ́ pé ọ̀bọ ti ọ̀bọ mọ̀ sàn ẹlẹ́dẹ̀ làáfà ń sọ àfà wa ní káwọn òjókòó tẹlẹ́dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí pẹ́gbẹ́ agbo ẹlẹ́dẹ̀ làwọn wà agbo ẹlẹ́dẹ̀ làwọn wà ọ̀tí àwọn ọlọ́run gbogbo káwọn wà lágbo àwọn oníkìn lọ. Ah. sáwọn ilé ọ̀fà ntí wọn àbúrúgbà òsà àkọ́mọ́ kíw àbúrúkì láàbà àwọn àfà àgbà láńsán àbúrúkì láàbà ah kílọ̀sọ́. látò jáàlì tó ahàlẹ̀ àhàwà. ẹ gbọ́dọ̀ bá wọn jókòó. wọ̀lá tó hàtì tó hù. ẹ gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀. àti ẹ̀ létí àwọ̀ àṣọ́ǹg bí wọn. wọn láà gbọ́dọ̀ bá wọn jókòó àti gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀. ẹni pé àmọ́ dojú níwájú ọ̀nbílẹ̀ àní. wọ́n bá ní ẹ káàbọ̀ olóńdù hmm. lọ́n bá sọ̀rọ̀. àìlèdè bàwọn àìtí lòdè bẹ̀rẹ̀ ẹnu pé ẹ kàn sọ pé ó ń dúdú wáyé ni wàhálà délẹ̀ sí. àfáàní sọ̀rọ̀ èmi kọ́ o àwọn àfóònù mímọ̀ ni o. ṣùgbọ́n ibùdó ní habhab ó ní kó tó lébùnà sírín lébùnà sírín. màtàrà fi sọmá ìní ahàlì àhùwà kọ́lá la nasma minhum wàlá karama. wàlá karama. wàlá karama. Ah, ó ní sí ọ̀wọ́n gan àgbọ̀rọ̀ wọn àtúnwá sọ pé sí ọ̀wọ́n. àfáàwá ayéwòbù sàkóyà ni ọkùnrin kan kọ́ ẹ̀rọ ayúbẹ̀ aṣàkùn. Mìnà lè ráhùwá ó sọ̀rọ̀ ni. Ìkànnì àwọn oníbídí àwọn abá ayúbẹ̀ sàkùtìyá ní ọwọ́ abá àfáàgbà yá abá abákì. Yá abá abákì. Ó ń bídí àlọ́wọ́ abá wọn wà bá wọn náà ìwọ ni kọ́kọ́ sàn ara rẹ̀. Wọ́n lọ mọ iye bá a ti bọ́lọ̀ fi ń sànú kálukú hmm. bá a ti ń mórí bọ́kù lọ́dọ̀ àwọn oníbídí à. wọ́n ní yá ababakar wọ́n fẹ́ bọ́ọ̀lì rẹ̀ gbóró nǹkan ó ń bídí àfẹ́ bèèrè fatuwa àṣà àìtó ń bídí àlọ́ tó wá bèèrè fatuwa àfà ìlọ́jà amalẹ̀ yìí o. fawalla wa uwa yako. fawalla ayélujára takitiyani ọkà pẹ̀yìn dání bíríbí ìgbà tí nǹkan ṣẹlẹ̀. Wọ́lá yàkúrùn wọ́lá nísù kẹ́límà. Wọ́lá nísù kẹ́límà. Ẹni bí lórí pẹ̀tẹ̀ wọ́lá nísù kẹ́límà. Wọ́lá nísù kẹ́límà. Ọ̀fẹ́ bèèrè gbólóǹkan, a ní ààfù gbólóǹkan ní ọ̀fẹ́ gbọ́lẹ́nu ẹ̀. Ìnídọ́ olóhùn. Àbáni sọ́rọ̀. Yahya ibn Abi Kathir. Min tó wí. Ìdá rọ̀ àìta lùmọ̀tàrí àrùn. Tọ́ọ̀bá ló ń dídí àlójú ọ̀nà kan, fàkóso ìgbà yìí, gbàgbọ́ mi ń Àwọn àfáà sálàfù ni wọ́n sọ̀rọ̀ tẹ́rí pọ́lẹ̀ làwà táwọn wòra wa yìí. a ah, ah, ah, ṣe nǹkan kan tẹ́rí pọ́lẹ̀ ṣe nǹkan kan o. tọ́gbọ̀ Yunus ibn Ubayd. sàlátàtún ìfàdóhùnà. àfàgbà náà nù náà sálàfù nù náà sọ pé sàlátàtún ìfàdóhùnà. ní nǹkan mẹ́ta yìí ẹ̀ha yìí náà lẹ́nu sọ fún ẹ̀ha hmm. ẹ̀yọ̀kan bẹ̀ náà ni ẹ̀sà hà ń bẹ̀ tó ń bá àti dàrú pọ̀. Hmm. أيوة كم بنا لا كفى ولا يمكن أحدكم سمعه من أصحاب الأهواء مجلس في أن تبان صار بديا أم بديا ما بقى ما بقى entertainment كن يجي entertainment أم بديا ها aláwọ̀ lékè àti oníbàǹtẹ́ ah. tí bá ń sọ̀rọ̀ ọ̀ǹgọ́ ọwọ́ ní entertainment ni ọ̀ǹtara ẹ̀jẹ̀ o hmm. ọ̀ tẹ̀lé manhajù kínú àwọn sábà aláwọ̀ lékè àti oníbàǹtẹ́ wọn sọ̀rọ̀. قال سفيان الثوري من أصغى بسمعه إلى صاحب بدعة وهو آه. يعلم آه خرج من عزمة الله نعم. وكل إلى نفسه جاء فضوا إمام مالك رحمه الله نعم. وكان مالك إذا جاءه بعض أهل الأهواء قال إمام مالك تو نبدي أبدد هو وهو أبدو أن كمل انا وكمل لنا سلب صوفي بما دوت بمك به كما اعطى إمام مالك رحمه الله قال أما إني على بينة من ديني ثم بجاه omi dí àti èmi tó ń wò yìí ẹ̀sìn mi dá mi lójú má wulẹ̀ sọ nǹkan kan wà á ma àǹtà ìwọ ló ń ṣe èméjì sẹ́sìn rẹ̀ ìhọ́p ìlàṣà kí mẹ́sìlẹ̀ lọ pẹ́ni tó tu ẹ́ ẹgbẹ́ ẹyẹ ni kí ni ẹyẹ wọ́ tọ̀ mọ́ wà sọ́dọ̀ mi. abdullahi bin mubarak afagba rahimahullah ana sọ pé ilé yẹkùn majlisuka kọ́ ọ máa táwọn ọmọ àwọn tí ò ní láárí jókòó kọ́ ọ máa mí ìgbẹ́ láwọn wọ́n dà pé wọ́n máa ń túmọ̀ aṣáàrò yẹn wọ́n ní túmọ̀ yẹn ní pé kọ́ máa bá àwọn ẹlẹ́sẹ̀ àwọn jẹ́ mutí àwọn jẹ́ ń ṣe zìnà nǹkan kan kọ́ wà lágbègbè rẹ̀ ó jẹ́ sí pé ibẹ̀ lọ wà. ọmọ ọ̀sán ju pé kọ́ wá lọ jókòó tó ń ṣubú àlọ́run lọ. Ah, ah. ودخل رجلان من أصحاب الأهواء على محمد بن سيرين أو كن يجي وأبا محمد بن سيرين أفا لديس أفا أكبا وأبا فقال وأبا يا أبا بكر نحدثك بحديث أبا سرو قال لا أني أمكو irú yín kọ́ àgbẹ̀dọ̀ ẹ̀kú wájú mi kọ́ọ́lá. fọlọ́kọ̀rọ̀ àríkà ẹ̀. ọ̀dà tó bá gbọ́rọ̀ wa já káyà Kùránì kan fún ẹ. kọ́ọ́lá. ẹ̀ ń bí díà gbọ́pọ̀ olùpẹ̀ àfa olùpẹ̀ òjì wọn jẹ àfa wa Muhammad ọgbọ́n náà nílà mú hmm. ní ọmọ sọ̀rọ̀ ó ní mo fẹ́ káyà àwọn fẹ́ dọ́gbọ́n sọ̀rọ̀ náà nìyẹn hmm. ọ̀rọ̀ ni àyà ń kọjẹ́ ń káyà fún ọ àfáwà Muhammadun sí ìrìn fílá ah. àtàyà náà ń gbọ́ ìtìpá àyà ni ìfẹ́ gbọ́ ni ọ̀fẹ́ gbọ́ ní ẹnu rẹ̀ látàkùrùmọ́ni àní nígbà kẹ́ ìmúdé ìjọ dìbò tẹ́wà ìyẹ́ dìde tẹ́ máa lọ àwùlà àkùrùmọ́ni tàbí kí ni òdìdò fún yìí ìkàláṣẹ́ ẹ lọ ni o tẹlasi ma pẹ́ lọ màá kó nílé fún yín ilé yẹn ti wá bá o níjòkó àtàwọn máa fi alcohol lẹ́nu torí ń bí díẹ̀ àtọ́ jáde fún tí ọba lọ wọn kó ń bẹ. ọmọ àmì ìjìbá dìde. àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ wá sọ pé yàrá àbáwá ọmọ àlẹ́kà àyẹ̀kọ́ èyí ti tó tún jẹ́ wọ́n ká fún ọ. <laughs> bí fi ń dà wà náà láàmú náà ọ̀pọ̀lọpọ̀ àtúnjẹ́ ah, wọ́n ká àyà bẹ́ẹ̀ bá dé tó bá fẹ́ tọ́ fún nílànà bíjà tó bá fẹ́ sọ̀rọ̀ masáàsì rẹ̀ tó kọ̀ sáyé tó yóò polongo kí nìyẹn ó polongo bídíà rẹ̀ ìdí kọ́ lọ́lọ́ lọ dá padà bídíà ni wọ́n dá padà ń bẹ̀. أفاني قال خشيت أن يقرأ آية يحرفانها فيقر ذلك في قلبي فيقر ذلك في قلبي نعم ابن طاووس الابن له يكلمه رجل من أهل البيت عفا ابن طاووس عفا عفا فكر كم هذا wọ́n ní mazhab ṣùgbọ́n ẹ̀ǹdára àfa àwa ibùdó tawus wọ́n sọ fọ́mọ wọn kan wọ́n rí tọkùnrin kan bá a sọ̀rọ̀ ní àwọn bídíà wọ́n rí tọkùnrin kan bá ọmọ wọn sọ̀rọ̀ ní àwọn bídíà kí ni ẹ sọ fún wọn. yàrá bò náyì ọmọ mi adéfín àtìbàáyé sí òbínáyé kí káàrẹ méjèèjì bọ́ ní tiẹ̀ ní ìsìn kíá. hàtàlà <laughs> Tọ́bátọ́ wá kí bọ̀ tán, nígbàtọ́mọ́ wá kí bọ̀ tán, nígbàtọ́mọ́ yẹn wá kí ìgábó títán, láìkì tí mo múlọ̀ jẹ́ ilé tó fún yìí. Àbábá rẹ̀ tó wá sọ pé kí bọ̀ dáadáa, kí bọ̀ dáadáa, oṣù tó, oṣù tó. Sẹ́yìn fún yàrá máa kábọ̀ sí díẹ̀ díẹ̀. Kì kọ́ wọlé dáadáa, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan pọ̀ àbá Fudayl ibn Iyad rahimahullah wa alamat an-nifaq an yakuna ar-rajul wa yaq'ud ma'a sahibi naam bẹ́ẹ̀ni lẹ́ka lọ síbi 21 wa anil Hasan Hasan al-Basri rahimahullah àwọn àfáà ti gbogbo ayé mà ní. لا تجالس صاحب بدعة فإنه يمرض قلبك يمرض قلبك يو قايت انا على رين انت لا رين اتارا تجلس على كاين ló kọ yín ẹ̀yin náà ẹ́ Ibrahim naam tí wọ́n bá sọ fún yín pé ẹni tó dúkù lẹ́gbẹ̀ẹ́ yín kì í sáfà o ó ń bíjà yín mo rò pé ọkọ̀ọ̀kan náà wọ̀ wẹ̀ àmà ní jẹ́ wọ́n ti máa sọ fún yín pé ẹni tó dúkù lẹ́gbẹ̀ẹ́ yín HIV ń bẹ lára rẹ̀ kí lẹ́ sáfà. kójú ọmọ rẹ̀ bí kódà ẹ́ẹ́dì tàgàtàgà ń bẹ̀ yín wọ́n ní kọ́ lọ́mọ pé ó ń bí díà léwu ju ní HIV lọ. HIV lọ. náà fún ọjọ́ kò tí aláìsàn mọ̀ ní ah. àìsàn ẹ̀sìn ní sòun àìsàn ara ní sòun ní HIV náà. Ebola ní sòun. nípa báyìí àárín mu àbọ̀dọ̀ fọwọ́ kékeré mọ́ àárín yẹn ká tu síta báyìí ká mọ̀ pé ní ti mọ́nájú tẹ́lábì wí iná nìyí ká mọ̀ pọ́ lẹ́la wà mọ́sí takọ̀ ẹni tí bá ń wí hmm. tàbí tí bá ń pàṣẹ àbí tó bá fẹ́ là lọ jùlọ kú lẹ́ẹ̀kọ́ sàn pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. àwọn sálàf wọn a máa lè mú bídí àwọn gbogbo ìgbà ní abdulrahman bin mahdi ó ní dakhaltu ala malik. wà á ń dá ọ̀rọ̀ jọlọ ní yẹsẹ̀. mo wọlé tọ malik ń jọkan imam malik ń sọ mo wọlé tọ imam wa malik ń jọkan ọkùnrin kan bẹ lọ́dọ̀ malik yas'aluhu 'an al-Qur'an ó ń béèrè alukur'an lọ́dọ̀ imam malik tafsir nǹkan kan ń béèrè faqala lahu malik. la'allaka min ashabi amr ibn ubayd. àfàwà malik imam malik ni la'allaka ìwọ tí mò ń wò tó ń béèrè kọ́ṣán pa kur'an yìí. bí ẹni pé inú àwọn ọmọlẹ́yìn amr ibn ubayd lọ́wọ́ ó ń bí díà ní amr ibn ubayd. àfàwà malik ò ti dàkẹ́ kí ni malik wí. la'ana allahu amran. tí wọ́n ti ṣe rẹ̀ fún méjì àkàkàn. من مالك لعن الله عمرا على عصد الله قدين في عمرا وده في مسألة مين بيسا هل يجوز اللعن المعين مسألة بدع ما فا فإنه ابتدع هذه البدع مالك مثل من مالك هذا ابن حجر رحمه الله انه آه. فتح الباري wọ́n ni máa ń wá báyìí àti gba hadithi ọba asaru yìí wá bisanadin jayyid àni abdullahi bin wahab abdullahi bin wahab ní àwọn tó gba tíra kọ́dọ̀rù wà lọ́dọ̀ imam malik lọ́wọ́ rahmatullahi alayhi abdullahi bin wahab ó ní àfáà mi fẹ́ sọ̀rọ̀ hmm. àfáà rẹ̀ náà sì ni imam wa malik. kunna inda malik àjókòó lọ́dọ̀ àfáàrà àgbà máa rí kí n jọ́kà ọkùnrin kọ́kà wọlé ní o ó bá sọ pé àfáàrà àbá àbdùlá àwọn náà ó ń bí díẹ̀ òní pú ọ̀ hmm. rí wọ́n máa yan tú ah. dàgbà hmm. ya àbá àbdùlá bàbá àbdùlá mo fẹ́ béèrè kọ́ṣán o arrahman ala arshi stawa kayfa stawa kayfa stawa hmm. ah, ọlọ́run ní mo wà lókè bí ọlọ́run ti wà ní òkè. Hmm. oúnjẹ náà Malik àtọ́wọ́ka Malik àtọ́wọ́ka Malik ọ̀nà Malik kan dorí kodò ìbéèrè ti mú àgbàlagbà sórí kọ́ ah. wọ́n dorí kodò kí ni wọ́n ti ń gbà dorí kodò àwọn afá wa díẹ̀ pé tí wọ́n ronú àǹsà ni àlùwọ́n wòye pé bò láti ṣerú ọkùnrin ládàradà yìí wèrè yìí tó yà wà ní ẹ̀sìn yìí bò láti tún ìṣe àdánwò ronú kíláàsì fún fàátọ́rọ́ kọ́rọ́ ẹ̀sán ó dorí kodò. fàkọ́dá ti oorun àkọ́dá ọ̀hún. ogun ti bu àfa lójú ẹsẹ̀. Ah! ẹ̀yin àfa ẹ̀kúnṣẹ́ o ọ̀sẹ̀ tí ìgbésí ìbáwí ẹ̀pá lè ń gbà mí wọn a máa ju pẹ́sàn gbà mí sí ẹ̀sẹ̀ sí pé òun ńlá gùn àwọn èèyàn kan rí ni ah, ah. adìẹ ńlá gùn ìyẹn ló ṣégé ni mm. àwọn àfa ńlá gùn burúkú burúkú bẹ́ẹ̀ sí wọn yẹn wọn ní àfa wa máa lè kí ogun bò wọn fún mọ́ ọlọ́fà ọlọ́ ọba gbórí òkè padà ọba sọ pé Ar-Rahman aláàrùsù ìsára ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀kalẹ̀ bó ti sọ́ kàmà wọ́sọ̀fà bí i nàfṣà bó ti ròyìn ara rẹ̀ náà ni wàlá yóò kọ́ ọdún kẹ́yì àárín sọ pé bó ló ṣe rí wàkẹ́yì fún nàánù márùfù wàmá àrọ́ wọ́n ní wàmá òrọ́ọ̀kà wàmá àrọ́ọ̀kà gbogbo ẹ̀ lọ́dà wàmá àrọ́ọ̀kà ilà sọ́hìbà bídà mi ò rí ọjọ́ ń dídí àlọ́ wọ́n tó ń béèrè pẹ́. tó ìta àtẹ́lù ń bẹ̀ ni kí wọ́n lè máa àmọ́ máríkì ní àkọ́rìjú. àkọ́rìjú. ẹyẹ ilé bọ́ta. olóòjú. tó ti dá oúnjẹ ní hálùkọ́ ti bá mi. o ti léyìn rí. tó ń dídí àwa sí hálùkọ́ tó wá béèrè pẹ́ sàn ọ̀dà. àkọ́rìjú. ẹgbẹ́ òní ilé bọ́ta àbá máríkì ilé bọ́ta o kìí ní kọjá lè fara rẹ̀ kìí ní pàdánù náà máa rígbà sọ pé máa lọ máa lọ ṣàbí yọ lọ fún ẹ wọ́rọ́wọ́rọ́ yẹn àkàrà ìdúró ẹgbẹ́ ń pa ìyà ká ẹgbẹ́ jáde tọ́jú. <laughs> bẹ́ẹ̀ni àwọn àfáàní ló fi jẹ́ pé inú tí a ti máa ròyìn máa máa rí kí n gbogbo ìgbà ni pé ṣèdí àlà àhàlùbìdà àwọn àhàwà. بين العوافامنا اللي في الإمام مالك إمام شافعي لا يبتلي العلم بكل ما نهى الله عنه ما عدا الشرك به خير من النظر في الكلام إمام شافعي ni kọ́lọ̀ wọn fà dẹ́wọ́ ṣẹ̀kàyàn kọ́ máa mutí kọ́ máa jalè kọ́ máa ṣèṣì náà kọ́ máa ṣe gbogbo ẹ̀ wọ́n lọ́wọ́ máa san jù fún ọkọ̀ wa tó ń bí jà lọ. Ah. àtúlè àtọ́sán ju ó ń bí jà lọ. àwọn afáàní Imam Shafi'i ni bẹ́ẹ̀ ni wọ́n lè mú bídíà Umar radiyallahu ta'ala anhu wọ́n lu ń bídíà ní pàpà lórí báwo bá tiẹ̀ lè lù ní pàpà káàsì lù ní pàpà ọ̀rọ̀ àwọn lù ní pàpà lórí. bẹ́ẹ̀ náà ni ìmọ̀mà eh, eh, Umar ibn Khattab radiyallahu anhu wọ́n tún lu àwọn tún lu yìí àwọn tí wọ́n máa gbà wẹ́ rọ̀jàbù tààtì ó sì wà sáàbì yẹn wà sáàbì hmm. jáde àwọn ayọ̀ yálà tọ́ba ti rí wọn báyìí ọ̀yá yóò gbóúnjẹ sọ́yà jẹun <laughs> jẹun tọ́ba bá ti jẹun á lù ọ́ wọ́n bá jẹun àwọn aláàbẹ̀ arúgbó náà ó ń bíbí àánú o bẹ́ẹ̀ ni o náà Àlí radiyallahu anhu àwọn náà lù kan tí máa pàtàn tí máa pàtàn mọ́sálásí tí máa pàtàn mọ́sálásí ọ̀hún ilé ìlọ́jọ́ àwọn tẹ̀blík náà pété àwọn tẹ̀blík máa pa sàábàl kiram ìmáàmù làlàkáyí rahmatullahi alayhi wani yana bin abdulaziz rahimahullahu ta'ala wuce ya tura julin tabbas osman wọn mú ọkùnrin kan tó ń bú osman wà sọ́dọ̀ ẹ̀ ọjọ́lọ́gbà ọkàn lù ní pàtàkì tààtì ọdún ní pàtàkì tààtì ó tún lù mí ní síkì ومن فهمت غدا ولم يزل ذلك الفاجر من مالك القرآن كلام الله عز وجل ومن قال القرآن مخلوق فإنه يوجع ضربا ويحدث حتى يموت أم بجان عبد الله بن أحمد ابن نعم. حنبل عفا وما عفا عفا وما عفا ó ní mo ti bàbá mi léèrè nípa ọkùnrin kan tó jẹ́ sí tó ń bíjà ní títí ń pèsè sí bíjà rẹ̀ tó fara máa fi ká lọ gbé fẹ́wọ̀n ká jù fẹ́wọ̀n. kasi ma lé kasi lé rẹ̀ pa ọmọ jáde ma imam ahmed ni naam ara an yuhba mo hmm. fara ma kó jẹ́ lo wa tukaffu bid'atu ani muslimin imam maliki wọn àti lè mọ bídà wọn ni la yunkahu ahlul bid'a wọn hmm. bídà àyè fún lọ́mọ àyè fún lọ́mọ wa la yusallamu alayhi hmm. àyè fún sálámà fún bídà ìwọ̀n àlàyé pọ̀ mbẹ́ o. àyìn sálámà sí ń bídíà tọ́ bá máa fi tọ́ọ̀bà sálámà sí àǹfààní wà ń bẹ̀ náà ni ọ hajjúrù nìyẹn. naam imam ahmed rahimahullah ta'ala la yusalla khalfahu khalfahu wala yujalas wala yukallam wala yusallam alayhi wọn bídíà náà wọn sọ kéde kẹfẹ rí o. ibn taymiya rahimahullah. Allah wa amma ìlà wa fi kún pé wa amma ìlà azhara rajul lil munkarat. tí ọkùnrin kan bá tẹ ẹ bá rẹ nìkan tó bá fi munkarat hàn àwọn nǹkan tó takò sẹ̀ríà tó bá fi hàn. wajaba al-inkaru alayhi alaniyatan. ọ̀ràn yẹn ni káwa náà kó fún ní gbangba o. wala yabqa lahu ghibatan. kò sì ní í jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn mọ́. wajaba an yu'aqib. àní káyọ̀ nǹkan ẹ̀yìn mọ́ tó bá yẹ pé àwọn àfáà ní ń sàlàyé ibi tí nǹkan tí ọ̀dà bá wà. ووجب أن يعاقب علانية أن يعاقب علانية بما يرد بما يردعه عن نعم ولما جلس أيوب السقطياني إلى طلق بن حبيب نهاء السعيد بن جبل أيوب أيوب رحمة الله عليه وجوكو تي حبيبه حبيبه يوجوني إرجاء ونبدأ إرجاء لهم afáàwà sa'id bin jubair wá rí tí ayyubu tafiya ní jókòó ti ombidi aka afá ńlá ní tọ́lùkù náà ọmọ àdíjì ọmọ tí

أحب إلي من أن يكون فيها رجل من أصحاب أبي فلان رجل كان مبتدعا مبتدعا oni kí kẹ́tẹ́kẹ́tẹ́ dọ́ńkì hmm. wọ́n náà sọ́nà fún dọ́ńkì ẹranko tí ó dáa yìí. Hmm. kí a rí ẹnìkan nínú ìdílé kan tó jẹ́ sí pé làákàyè rẹ̀ kú bí làákàyè kẹ́tẹ́kẹ́tẹ́. Ah, ah. ọlọ́mọ sanju káyọ̀ ń bí díà ń bẹ̀ lọ sí làákàyè mú tó mú bérébéré lọ. àfáàní sọ̀rọ̀. من مالك رحمه الله لا تسلم على أرامنك لا تسلم على أهل الأهواء ولا تجالسهم إلا آه ولا سلام آه ولا بعدك إلا أن تغلب عليهم شوف عليهم إلا أن تغلب عليهم إلا أن تغلب عليهم إلا أبي ترى بقى اللي ما ولوكم ilé lọ́jọ́ kò sí wọn pé mo fẹ́ lọ mo fẹ́ lọ mo fẹ́ lọ fojú wọn rí màbo wọ́n ayé lọ́jọ́ kò sí wọn mo fẹ́ ti fàájì pẹ̀lú bídíà ẹ̀rọ ni wọn. wàlá yóò áádùn marí ìbùhùn àwọn tó bá débi pé Imam Malik ni sọ̀rọ̀ pé aláìsàn ọmọ gan ni lọ kí pé sára rẹ̀ yá àbí ọ̀yà Imam Malik ni sọ̀rọ̀. wala tuhaddithu anhum al-ahadith. wọ́n bá dá àyè gan àyè báyìí sọ pé wọ́n sọ hadith gan pé lágbájá sọ báyìí á hmm. fi pamọ́. Fudail ibn Iyad lan akula inda al-yahudi eléyìí láti parí ìjókòó bí ní Allah ta'ala wọn Fudail ibn Iyad ó ní lan akula inda al-yahudi wal nasrani Fudail ibn Iyad gbogbo aná máa fáni àfa àgbà ni ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ láàrin lágbára òfin pàtí ń gbọ́ láti bẹ̀rẹ̀ dópin. la an ahakula inda yahudi yi wa nasarani ahabu ilayya min an ahakula inda sahibi bid'a. fa inni. idà akaltu indahuma. láyé kúta وإذا أكلت عند صاحب بدعة اقتدى بي الناس اقتدى بي الناس أحب أن يكون بيني وبين صاحب بدعة حسن من حديد, حديد. afáwa fọ́sẹ́gbọ́n ìyá ó ní kí n bá àwọn ẹlẹ́sìn jù kájọ máa jọwọ́ bọ̀wọ́ àwọn ìjọun papọ̀ kí a tún láwọn nàṣọ́rọ́ àwọn kírísítẹ́nì kájọ máa jẹun papọ̀ báyìí nínú àwo kan náà kò bá wọn jókòó má sọ pé àfa àfẹ́ lọ bá Yahudi jẹun àbọ̀fẹ́ lọ bá àwọn nàṣọ́rọ́ jẹun wọ́n fẹ́ sọ fún akí wu àwọn bídí àti lágbára tó ní àfa mi sọ bánu ó ní kí n lọ jókòó kájọ máa jẹun àti jù àti kírísítẹ́nì ọmọ tẹ̀mí lọ́rùn ju kí n wá lọ jókòó kí ni àdó ń bíjọ ọmọ tọwọ́ bọ àwo lọ. ẹ fún nǹkan bẹ́ẹ̀ tí wọ́n wá kàfàrà rẹ̀ wọ́n kàfàrà rẹ̀ wọ́n ọ̀dẹ̀ tó fún abúlé fìlà áfírọ̀ wípé oníjú àti onínẹ́sọ̀rọ̀ ànàsọ̀rọ̀ níyà kan lọ́lá ju ohun bídí fún ọ̀sọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ni wọ́n sọ ìbàgbé pọ̀ pẹ̀lú wọn ló fi sí pé àwọn àyímọ́tò sálàf yuṣaddiduna ala al-mubtadi' ashaddu من شدتهم على الكفار من حيث التعامل في الدنيا والتحرير منهم فقط àwọn àwọn afẹ́lá kí ló bà tí wọ́n sáré lè mú bídíà jù àwọn kèfèrí ìpìlẹ̀ lọ kì í ti pé wọ́n kà kò sí kí wọ́n sọ fún bídíà lálùkì àmà ọ̀rọ̀ rẹ̀ léwu ju kèfèrí lọ lálùkì àmà ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n ní ìbágbépọ̀ làwọn ń ṣe lọ́wọ́ nípa ìbágbépọ̀ pẹ̀lú àwọn bídíà a máa lè mọ́ wọn ju bá ti lè mọ́ àwọn kèfèrí ìpìlẹ̀ manhaj àwọn sálàfù ni rahimahumullahu tabaraka wa ta'ala abẹ́láwọn bàbá láàánú jùlọ èyí tá gbọ́ ọjọ́ kó ti wá láǹfààní láyé ọjọ́ ìwúlò fún al-qiyama a sì tún bẹ́ bí kọ́kọ́tẹ́ wa nílẹ̀ gbogbo nǹkan tá gbọ́ yìí tó jẹ́ sí pé ó ń sísọ lórí irọ́ fẹ́ni tí wọ́n mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì tún tún fi ń fẹ́ni tó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Bídíà is bídíà. Mm. Bídíà is bídíà. Bídíà náà bídíà wọn máa jẹ́. Mm. Gbogbo òyìn táàsì máa fi ròyìn bídíà kọ̀kọ́já dọ̀láàlà ni. Mm. Dọ̀láàlà. À nílò mi ta fi ròyìn jù àná. Yálà bídíà kékeré ni o, bídíà ní ńlá ni o tọ́. Kódà kò yá máa fún bídíà kékeré gan. Láì fún bídíà. Bídíà mọ̀fásíkọ̀ làwọn àfáà máa wí. Wọ́n yìí sọ pé bídíà sọ̀rọ̀. Ìmọ̀kẹ́ lẹ̀kẹ̀ bíra àbí sọ̀kíra. Wọ́n yìí rí bẹ́ẹ̀ dídí àtà àfojú kéré lójú ara wa àti ní tí àfojú kéré ìpìlẹ̀ ní pé ká jìnà sí ká sì jìnà sáwọn tó ń ṣe ká sì máa pe ara wa sákìsì tá a bá rí ara wa tó bá fẹ́ jìn sínú ọ̀fìn dídíà tàbá bá rí ara wa tó bá fẹ́ máa bá oní dídíà lọ gẹ́gẹ́ bí àfa wa ṣe ṣe fún Muhammad eh, Ibn Muhammad eh, Saqtiyani tí wọ́n ti ṣe fún bẹ́ẹ̀ fún ayé òsà ṣe yá ni wọ́n ti ṣe fún tabalẹ́ nìkan tó fẹ́ máa já máa bíbí àlọ́ ká máa fi lẹ̀ ká pè tọ́lọ́mbá ní ọgbọ́n òyìnbó fóònù náà àti fáwa náà yóò bá ti gbọ́ àwọn ti ṣe tiwa. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين وتكي يا ماما يا واتي وانتي اللهم بايو واتلوني امين اللهم بايو سهل فارغ والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته